mojúbà olódùmarè ọba kọ́dá ọba ṣẹ̀dá ọba lónìí ọba lánàá ọba títí ayérayé ọba tẹ́ni lẹ́gẹ́lẹ́gẹ́ forí ṣàgbéjẹ omi mo ṣèbà àwọn irúnmọlẹ̀ wa tí olódùmarè dá sáyé àwọn òjíṣẹ́ òjíṣẹ́ tòótọ́ tí olódùmarè mo ṣèbà wọn o mo ṣe bá àwọn òrìṣà wa pátápátá mo ṣe bá yín ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágogo idẹ arógbaṣọ má balẹ̀ àwọn abiyamọ abọ̀já gbọ́ọ̀rọ̀ gbọ́ọ̀rọ̀ ẹlẹ́sẹ̀ òsì olójú idẹ mojúbà yín o kí bà mí ṣe o mo ṣe bá bàbá mo ṣe bá yèyé mo ṣe bá olúwo mo ṣe bójú gbọ̀nà mo sì bá gbogbo akọni fa pátápátá mo sì bá gbogbo babaláwo tí ó máa wò mí ní wákàtí mo sì bá ẹ̀yin ìyá nífá ìyá aláwo ìyá lórìṣà mo sì bá gbogbo yín o ẹ̀yin bàbá níṣègùn ìyá níṣègùn mo sì bá yín o mo sì bá ọmọdé mo sì bá àgbàlagbà mo sì bá oyún inú mo sì bá iṣẹ́ ìdí mo sì bá ilẹ̀ àfọkọ́yẹrí alápòore tí ọmọ aráyé ń pè ní alápòkà mo ṣe bá mo ṣe bá yín tẹ́ máa máa wò mí sìn àtẹ̀yìn tẹ́ ẹ wò mí lẹ́yìn ètò yìí mo kí gbogbo yín o ẹ káàbọ̀ o ṣé dáadáa ni mo bá yín o à kó ọ̀sẹ̀ tuntun o ọ̀sẹ̀ yìí á sàn wá sówó á sàn wá síre á sàn wá sáyọ̀ á sàn wá sí àìkú tí í ṣe baálé ọ̀rọ̀ á sàn wá síre gbogbo o ọwọ́ ọ̀tá ò ní ká wa o àwọn ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ sí wa àwọn gbarúmọlẹ̀ Elédùmarè á bá wa tó àṣírí wọn á fẹ̀dí wọn síta wọn ò ní lágbára lórí wa tọmọtọmọ tẹbí tará tojúlùmọ̀ wọn àwọn ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ àṣírí gbogbo wọn ló máa tú o agbára wọn ò ní ká wa o láṣẹ Ifá o láṣẹ Ọ̀rúnmìlà alágbàwí o ẹ ní ọ̀sán yìí mo ní ètò kékeré kan tí mo mú wá fún yín lórí àwọn tán fẹ́ kú sí orí ọ̀rọ̀ Tani Olohun Alifulani come over here jẹ́ ń sọ bọ́ ti mọ́ ń sọ mi ti ẹ̀ fi ah mo sì máa edit topic mi doctor doctor blogger doctor blogger Alifulani ó yẹ kí n bẹ́ẹ̀ fi kí n bẹ́ẹ̀ fi ráǹkì rẹ̀ hùn sí táìtù ó yẹ kí n bẹ́ẹ̀ fi sí Dr. blogger Alifulani because obviously you are a blogger you are a f blogger ọ̀bí ẹ̀ ẹ̀dá kó má bọ́ta ó kéré jù lẹ́ẹ̀mejì in the day ọ̀n ò tó bẹ́ẹ̀ ò tó bẹ́ẹ̀ kó má bọ́ta at least two times in a day. Ali Fulani you are a blogger so what I pay doctorate degree lórí mo máa ń gbọ́ tó doctor doctor Ali Fulani Oh, ah lórí kilo the doctor mo wá rò pé òkè bóyá o Saudi o lọ Arabic because some man ń lọ kọ́ Arabic ọmọ adáwá ní àwọn doctor Ejo. Eba ẹ mi share show yìí mo fi mo fi Elédùmarè bẹ̀yìn ẹ bá mi share ẹ jẹ́ kó doctor blogger ají ají ago ají ago rolex ají ten k lamẹ́ríkà ẹ jẹ́ bá mi ṣí ẹ jẹ́ kó kàn wọ́n lára wọ́n fẹ́ kú sórí ọ̀rọ̀ Tani Olohun tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ kú ẹ kú náà nígbẹ̀yìn tó bá yẹ pé ẹ fẹ́ kú torí ọ̀rọ̀ Tani Olohun ẹ go ahead láti kú ẹ bá mi ṣí ẹ jẹ́ kó kàn àwọn àtàwọn ará àlọrin wọn lára ṣe rí orin tí mo kọ tó jẹ́ tí mo tí mo kọ orin yẹn màá máa fi títí tí màá fẹ́ mọ̀ pé mo sọ fún yín pé mo fẹ́ ṣe album lórí ẹ̀ ọ̀ kí n kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ release another single tí bá ti wá release another single àṣẹwàá ṣe album so ẹ mọ̀ pé mo sọ bẹ́ẹ̀ bọ̀ kí n tó ṣe anytime bá ti ń ṣètò mi òun ni màá máa fi wọlé so ẹ jẹ́ ká fi orin yẹ wọlé because mo rí pé àwọn kan wá sunday comment section mi tó jẹ́ pé ọmọ ọlọ́rin ni wọ́n wọ́n dẹ̀ confam nǹkan tí mò ń sọ wọ́n confam thank you so much thank you um, ẹ má bínú mo lè má rí dáadáa because ẹ mọ ẹ mọ secret kan ẹ mọ pé i use glasses mo máa ń lo glasses but mo ń mo mo ń bá glasses mi mo ń bá jà mi ìfẹ́ máa lò whenever i'm not reading so torí ẹ̀gbá mi tí bá ń sọ̀rọ̀ tí bá ṣe báyìí tí bá ṣe báyìí ẹ má bínú glasses mi tí mi ò wọ̀ ni but i think i have to go back to my glasses actually torí mo ti ṣe agídí tó ẹ ṣé ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi i love you guys thank you so much for your support thank you for the for always sharing my show thank you so much mo rí i pé mo ní àwọn intelligent people nínú sẹ́kò yìí and i really really appreciate everybody ẹ̀yin àǹtí mi ẹ̀yin ọ̀nkù mi ẹ ṣé gan ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣẹ̀ṣẹ̀ ẹ jẹ́ kó kan dr dr wa dr wa tòótọ́ dr blogger àlìfùlání ajíago èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o màá ṣe ẹ mọ̀ pé èmi máa ń work with evidence èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o gẹ́gẹ́ bí Tani ṣe máa ń work with evidence o Tani Olohun máa ń work with tí Tani Olohun bá fẹ́ sọ á gbé fídíò jáde o so àwọn wèrè mi mọ̀kọ́ tó ń ṣe wọ́n o doctor blogger Alifulani aka lórí irọ́ a jí Rolex ní Amẹ́ríkà a ten thousand dollars ní Amẹ́ríkà ẹ bá mi sí ẹ̀sọ́ òyẹ́jẹ́ kàn lára. fún gbogbo ẹ̀yin ọmọ Ìlọrin tẹ́ ẹ jẹ́ alákatakítí torí mi mọ̀ pé àwọn Christian wà ńlọrin èmi ò ń ṣe Christian omi ìdẹ support Christian ẹ má mi misunderstand mi ò mi ò support ẹ̀sìn àjòjì but mo love gbogbo yín gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ òjíire i love you because i was once in those religions so ó lè can you not change my mind i understand and i'm not begging or pleading that you should leave your christianity or your islam to come and join ìṣẹ̀ṣe no i am here to educate so you yourself will judge tẹ́ bá wo most of àwọn show mi máa sọ fún mi àní ó yá o báyìí ló ṣe rí o báyìí ló ṣe rí ẹ̀yin fúnra yín o ẹ wá judge that is what i am here to do. àmọ̀dẹ̀rẹ́ àwọn tó wà reasonable àwọn intelligent ones láàrin wọn tó yẹ pé wọ́n wá sunday comment ẹ̀ wọ́n dẹ̀ sọ pé ah sister òótọ́ lẹ sọ nǹkan ọkọ̀ báyẹn bá wọn wèrè tí ọpọlọ wọn ti block pẹ̀lú ẹ̀sìn wèrè tí wọ́n gbé sórí wọ́n wá síbẹ̀ wọ́n wá ń ṣe ìpè fúnra wọn wọ́n ń ṣe ìpè fún ọmọ wọn wọ́n ń ṣépè fún gbogbo fámìlì wọn àti ìrandíran wọn mo wá fi àsìkò yìí mo wá fi ń sọ fún yín pé èmi ò ní ẹ mọ́ ṣépè èmi ò ní ẹ mọ́ ṣépè o kẹ́ ẹ gbọ́ mi dáadáa go ahead ẹ feel free ṣùgbọ́n èpè tẹ́ ẹ bá lè fi orí yín gbé tẹ́ ẹ mọ̀ pé ọmọ yín lè accommodate tẹ́ mọ̀ pé bàbá ńlá kú bàbá yìí ìrandíran yín lè accommodate òun ni kẹ́ máa ṣẹ́ torí wọ́n ní àrígiṣẹ́gi orí ara ẹ̀ ni ó fi gbé o wọ́n ní bébúrẹ́ bá bojú wẹ̀yìn báyìí á fi èpè félépè ni wọ́n dẹ̀ ní ọwọ́ kọ́wọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé báyìí ara ẹ̀ ní fi ń nà so ẹni èpè tẹ́ ẹ bá ti ṣẹ́ ẹ mọ̀ ẹ mọ̀ ronú báwọn because yóò go back to the sender ni láṣẹ fa láṣẹ lójúmọ́ rẹ̀ láṣẹ àwọn tó ní ilé ayé ṣó ti yẹ you are free to come here and abuse me èmi ò mind ìṣe à ó stupid ẹ eh, ọ̀rọ̀ oh, ṣe rí àwọn kan tiẹ̀ fi irun funfun bú mi ẹ wo irun funfun mi my beautiful grey hair Want to fi bú mi ó ní orí ọmọ kékeré ààrẹ ó tún ní irun funfun ẹ mọ̀ pé mi àti yín ò ṣẹgbẹ́ you don't know i'm not your mate you think it's about age mo quite a lot of you na because my lọ profile my pé ọmọ kékeré i don't even you mean even ní ẹ̀jẹ̀ to last born me, last born tó jẹ́ àbúrò mi so if you see most of those people i don't respond to them but àyín tẹ́ jẹ́ àgbàlagbà tí ó possible kẹ́ jù mí lọ Eh, emi ati yín ò ń ṣe when it comes to this Tori emi, mi ò jẹ́ kí religion wèrè tán gbé wa fún yín yẹ kó block ọpọlọ tèmi She understand èmi máa ń jókòó mo máa ń ronú mi mi ń jẹ́ káwọn èèyàn ronú fún mi ṣó ti yé yín bó ṣe rí nìyẹn ẹ̀hẹ́ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ àlìfùlání blogger àlìfùlání aka Lori irọ́ aka ají agoroless aka ají ten thousand naira èmi kan mo sọ bẹ́ẹ̀ o ẹ bá wàá mú mi o fún allegation ọ̀fẹ́ defamation of character o ẹ lọ mú Saidi Shittu ẹ tẹ lè mú Saidi Shittu gan because lórí ètò ènìyàn kan ló pè ẹ so ẹ wá lọ mú èèyàn tó pè yẹ èèyàn tó pè lórí ètò Saidi Shittu yẹ òun lẹ máa lọ mú ṣó ti yé yín èèyàn tó pè lórí ètò Saidi Shittu tó tú àṣírí yẹ ẹni yẹn lẹ máa lọ mú lẹ máa wá sùn fún defamation of character because èyí tẹ ẹ ṣe fún ta ni ọlọ́run ò lè work in my own case number one nínú fídíò yẹn tẹ sọ pé ẹ lè wá sí amẹ́ríkà mọ́ torí ẹ ti jí aago ẹ dẹ̀ ti jí ten thousand ọlẹ́ lè wá sí amẹ́ríkà mọ́ so èmi ò mọ bẹ́ẹ̀ tí wàá sù mí fún defa bẹ́ẹ̀ bá fẹ́ fẹ́ rọ́yàn wá representative ẹ lè mọ ọ̀ràn bọ̀ èmi kọ́ ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan kó bá dàbẹ́ ẹni pé mo parọ́ èmi ò ń evidence wà o. ọ̀rọ̀ máa sọ̀ra ẹ̀ ìkíní lórí olórí burúkú tó ń pè ọ̀pọ̀lọpọ̀ yẹn jẹ́rí ọ̀pọ̀lọpọ̀ yẹn ló máa tọ́jú ọ̀pọ̀lọpọ̀. ẹ má mo ṣe pé màá kọ́ ṣe tó bá gbé ẹjọ́ wèrè yẹn débi ẹ má gbé ẹjọ́ débi yes ẹjọ́ yẹn kọ́ la fẹ́ ẹ má sọ̀rọ̀ yín bí. ẹ má sọ ẹ má sọ ẹ má sọ àwọn wèrè yẹn bí. ẹ má sọ yín bí ẹ bá sọ ti dr blogger lufulani bí wọ́n ṣe jí aago. ok èmi dárúkọ wọn ó lọ sí amẹ́ríkà lọ́dọ̀ ọ̀rẹ́ mi aláwọ̀ latif tó jí ten thousand.

ó tún pé ìwé ìkọ́mọ̀ tó gbà sílẹ̀ olú òsínú ọ̀sọ́dọ̀ ẹni kọ́bí ayé ra wọn náà gẹ́fẹ̀ gẹ́ tó dùn gẹ́fẹ̀ sọ́dẹ̀ tàbí tó ń fẹ́ ra wọn lórí aago ọmọ mi sára wọn náà kò tíra ó bá jọ ọ̀sẹ̀ kan pẹ̀lú yóò ó máa ṣe kéde kan nínú ilé o ó máa ṣàdúrà kan fún kò tínú máa lọ̀sẹ̀ kan lọ́dà lọ́dà tí. náà ó dìjọ́ kejì ó sì sùn ìjọ kẹta ń hmm, torí ọ̀rọ̀ ẹ̀ aláàjì aláàjì ẹ mo fẹ́ lọ mo ti pè ọmọ àgbẹ̀ mi láyọ̀ balẹ̀ ṣó alájí kiri kan tó ẹ rí ìkọ̀kọ̀ tó fẹ́ ti gbóná lọ ọkùnrin ni ẹ lọ sí di owó ìdá rẹ̀ nínú bẹ́dúrúmù ẹ̀ kò rí ẹnu fi yẹn láti lè bèrè bá ń wá owó àbí kan tún lórí tí ó tún nílò sí kankan ẹni láti bọ́ sínú kí lorúkọ ẹ̀ nínú pálọ̀ ló gbé mi ha nǹkan tó débẹ̀ máa ṣẹlẹ̀ ń wá owó ẹni báyìí dé wà wà bí ìjẹ́rọ̀ lè bèrè owó ẹ̀ ọwọ́ ẹ̀ ní yóò ṣe kiri kan àbọ̀. ṣẹ́tírí ṣẹ́tírí wọ́n máa ń fi wọ́n máa ń fi kinní wọn tó ń gbé sórí yẹn ṣe yìí kì ẹ̀ ìmáàmù kinní yẹn wọ́n máa fi intimidate àwọn èèyàn ìwọ tó bá dẹ̀ lọ járe lásán wàá wà intimidated èèyàn tó tó jí owó ẹ̀ gan ó wà intimidated kò lè béèrè ó mọ̀ pé ó dà pé màá yìí ló jí owó mi sẹ̀ wọ́n kò lè béèrè kò lè sọ pé ah bíbẹ́ ó wá pe ẹni yìí ẹni ló wá ní àá ah, ah, ṣó gbé náà rù ni tó o bá tí wò bá lè béèrè o èmi má wọ́rì èmi má bẹ́ẹ̀ pé ọlọ́pàá ẹ dẹ̀ mọ̀ pé ọlọ́pàá bí yìí ọ̀n dàbí ọlọ́pàá nàìjíríà ẹ máa gbọ́ lọ. ẹ ẹ a ti kọjá abẹ máa sọ lọ. ẹni sùúrù. ti kọjá ibi tí wọ́n ti ní àwọn ọlọ́pàá ti wá mu mo fi bí ẹyẹ mo fẹ́ kẹgbọ́n. báǹkì owó tẹ́ ẹ jí ten thousand naira lamẹ́ríkà. ìjọ tó you yard àbí you no yard ṣé you yard ẹjọ tẹ ẹ bá yard ẹ kọ́kọ́ we yard ẹ kọ sínú comment section wọ́n bá ten thousand dollars kò ń ṣe ten thousand naira o ten thousand dollars nínú báàgì Ṣèyíkì yín nínú báàgì Dr. blogger Alufulani lórí irọ́ aka ají ten thousand dollars

náà ìwà wà lẹ́gbẹ́ tó bá oníṣẹ́ oṣù ni. ṣé ẹ ti rí ẹ ti rí wọn níṣẹ èṣù èṣù bàbá tiwa irun mọlẹ tiwa ancestor tiwa ni wọn mọ pàrọ ọmọ ìṣẹ̀dá òkòkò lọ́rọ́ sọ pé iṣẹ́ shaitan àbí iṣẹ́ sátani àbí ó wá níṣẹ́ èṣù ni ẹ wò ó tó bá ní kẹwọ́ bó tẹ́kẹ́ pé bó ṣe ń rí wá bó ṣe ń rí ni o ṣé èṣù ló sọ fún ẹ pé kó lọ ti ọwọ́ ẹ bọ inú owó olówó kó lọ sínú rúùmù kó lọ jí ten thousand àlìfùlání owó àparọ́ wá ní ṣé èṣù orí èṣù ló mú ẹ because èṣù jókòó jẹ́jẹ́ ìwọ ló wá tí wàá ń parọ́ méṣù ó ń parọ́ mọ́ bàbá tiwa èṣù ẹ máa gbọ́. ṣe ti gbọ́ ṣe ti gbọ́ wọ́n ní bó ṣe ń tírìtì kéèsì ìlú òyìnbó ó yàtọ̀ sí nàìjíríà wọn kàn lè ṣàdédé tì mọ́lé anyhow bó dẹ̀ yẹ bó ṣe yẹ kó rí everywhere nìyẹn nàìjíríà kàn jẹ́ ìlú tí wọn kì í hàn bá ìdìbà òfin ni kí ni ta ni ọlọ́run ṣe ẹ fún ní opportunity láti bá lọ́ọ̀yà ẹ̀ sọ̀rọ̀ ẹ lọ gbé e ní Ìbàdàn ẹ gbé lọ sí Ìlọrin lálẹ́ the next thing ẹ gbé lọ kọ́ the next thing ẹ gbé lọ remand níbí báyìí tẹ́ bá tẹ́ bá ní ẹni iṣu tẹ́ bá dé court àwọn kóòtù ló máa sọ fún yín pé tẹ́ ẹ̀ bá ní lọ́ọ̀yà ẹ jẹ́ káwọn ọmọ ìjọba máa fún yín ní lọ́ọ̀yà kódà kẹ́ fún wọn ní kóòtù pé ẹ ẹ̀ fẹ́ lọ́ọ̀yà pé ẹ̀yin lè fẹ́ represent ara yín wọ́n máa tún try try try try several times láti convince yín pé kẹ́ gba because wọ́n mọ̀ pé tí lọ́ọ̀yà bá represent yín ó máa wà more professional ju bẹ́yìn ṣe máa represent ara yín lọ ṣó ti yé yín but in case of Tani Olohun ọwọ́ máa ń burúkú yìí máa ní Alifulani yìí dókítọ̀ ẹ má bínú pé mi fi dókítọ̀ sí ẹ má bínú dókítọ̀ blogger alifulani aka lórí irọ́ aka ají ago aka ají ten thousand dollars ó wá lọ gbé chajambe dọ́là chajambe lọ́ọ̀yà kan wá sórí iṣu ẹ̀ máa pílẹ̀ fún yín o ó wá ń béèrè nonsense nonsense question lọ́wọ́ ẹ̀ lórí bail bail conditions tí wọ́n fún Tani Olohun ẹ máa gbọ́ lọ o ẹ máa bá mi ká lọ o. mo ti dà pọ̀ oh. ẹ má bínú ṣáídì ṣítù ó ti fẹ́ jẹ́ kí ṣáídì ṣítù bínú ẹ sọ wípé nígbà tí ó lọ kóòtù ẹ yẹ máa fọ́lẹ́ rẹ̀.

ẹsẹ̀ á ní ojú kòkòrò bíi báwọn ṣé ẹ wà contented pẹ̀lú nǹkan tẹ́ ẹ ní ni àbí bó wà ní kátẹ̀lẹ́ jí ten thousand àmọ̀ pé owó ràn mọ́ yín lójú àmọ̀ pé ó lè ní yín lórí owó tiẹ̀ because torí ẹ̀ lẹ ṣe máa ń gbà àwọn èèyàn tẹ máa tẹ máa ń pè lórí fóònù lórí social media ẹ afẹ́ bí afẹ́ kọ́ mọ́sálásí ẹlẹ́pà kan síbì kan o ẹ afẹ́ ṣe gbá o kíní o ẹ wá gba hundred thousand lọ́wọ́ èèyàn kan. Hmm? E wa fún èèyàn méjì ní ten ten thousand give away Abi àbí bẹ́ẹ̀ le lẹ ṣe ń ṣe ẹ wá kó yòókù sápò tiyín ẹ mo pé àmọ́ àmọ́ dán àmọ́ dán bẹ ṣe gbogbo dán tẹ̀ ń ṣe ẹ wá ń ṣe bíi wípé sẹ́ǹtì nìyí ẹ wá wá sórí social media E wa fi pé ẹ lè bá yé ẹlòmíì jẹ ẹ wá jókòó báyìí ẹ wá ranjú bí ẹni tó WC tó ń ẹ wá ranjú lórí ọ̀rọ̀ Tani Olohun ṣe fẹ́ kú sórí ọ̀rọ̀ Tani Olohun ni ẹ fẹ́ kú sórí ẹ̀ ẹ kọ́ntínú ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn máa play àwọn àwọn àwọn ètò tó ṣe lórí ọ̀rọ̀ Tani Olohun máa play fún yín bọ́ kí n tó sọ̀rọ̀ ẹ rántí pé last time kó tó lọ sí court kó tó lọ sọ̀rọ̀ nípa kó tó lọ ṣe ẹjọ́ tó ṣe recently yìí ẹ rántí pé mo jáde mo dẹ̀ mo sọ̀rọ̀ pé síǹsì tí lọ́ọ̀yà wọn olóṣùkà àtàlákatakítí Ìlọrin tó ti sọ fún wa officially pé àwọn jọ́ọ̀jì náà wọ́n máa ń wà lórí social media Mba ni o da òkè kí kúkú fi opportunity yẹ okay. mi náà fi àdírẹ́sì àwọn judge o ṣóye yín <laughs> because níbí báyìí which I believe ó happen ní Nàìjíríà náà tí jọ́ọ̀jì bá dájọ́ tí kò bá tẹ aráàlú lọ́rùn àbí táwọn aráàlú bá rí wípé kọ́lọ́fín kan wà ń bẹ àwọn aráàlú náà ní right láti sọ jáde pé ah my lord yo láì bú wọn àbá bú wọn àbú wọn dà my lord o my lord o níbí báyìí ẹ yọ ọ̀nà yọ ọ̀nà la máa ń pè wọ́n my my lord o ẹjọ́ tẹ́ ẹ dá yìí oníbàkan nú ìsídà kó wípé conflict of interest ti wọ̀ or abuse of power ṣó ti yé yín àwọn aráàlú ní àwọn náà ní right to their own opinion you cannot say because you are a judge then anything tó bá ti sọ kó dákẹ́ no ṣebí democracy lẹ pé nàìjíríà lẹsọ lẹ ní gọọmenti tí ẹ operate ní nàìjíríà ẹhẹn democracy the government of the people by the people ṣáà ni so the people too should be able to talk The people should be able to, to say their opinion. You don't have the right to shut people's mouths when they are not contented with whatever judgment you have given. Mo mọ̀ pé àwọn judge yẹn mọ̀ mo dẹ̀ mọ̀ pé àwọn judge ò lè sọ bẹ́ẹ̀ mo trust wọn. Àwọn judge ò lè sọ pé kẹ́ ẹ má sọ̀rọ̀ táwọn bá jájọ́. Ṣùgbọ́n àwọn lọ́ọ̀yà olóṣùkà irọ́ ni wọ́n máa pa ẹ mọ̀ pé owó irọ́ ló sọ fún wọn. Owó pé kí wọ́n wá parọ́ òun ni wọ́n sọ fún wọn so gbogbo nǹkan tó ń sọ yẹn wọ́n ń parọ́ mọ́ àwọn jọ pé ẹ jẹ́jì jẹ́jì tí jẹ́jì bá ti sọ̀rọ̀ everybody ò gbọ́dọ̀ sọ mọ́ ẹ everybody keep quiet ni torí iye ọdún tí jọ́jì lò tó fi di jọ́ kiri kan irọ́ o you have the right to say your opinion but torí pé ìlú tá a wà ìlú tẹ́ ẹ wà sọ́rí ní nàìjíríà òfin wà ń bẹ̀ bọ̀ tí wọn kì í fò lò ẹ̀ ṣó ti yẹ yín <laughs> ẹlòmíì lè sọ̀rọ̀ ń sìn kan lọ gbé ṣóyẹ yín ẹlòmíín lè sọ̀rọ̀ kọ́ lọ gbé so ìtorí ẹ̀ ni a lot of people are being careful mi ò dẹ̀ blame àwọn èèyàn ṣó ti yẹ yín so máà ní blọ́gà yìí mr aka ẹ ṣáà ti mọ̀ aka ají ten thousand dollars aka ají aago rolex lórí irọ́ aka lórí irọ́ ó wá lọ gbé lọ́ọ̀yà charge and bail kan wọ orí program ẹ̀ because of Tani Olohun's case ó wá ṣàbẹ̀rẹ̀ sí ní ọjọ́ ń múlẹ̀ ọjọ́ ń mú irọ́ yẹn lẹ̀ fúnra wọn àti lọ́ọ̀yà tó gbé wá tó lóun pè láti Àbújá àti àti lọ́ọ̀yà àti òun náà ọjọ́ ń mu gbogbo ẹ̀ lẹ̀ fúnra wọn ṣó ti yé yín màá play torí ètò ẹ̀yẹ ó díẹ̀ because kò fẹ́ ká ká máa rí àṣírí òun so ó máa wá jókòó síbẹ̀ bíi one hour plus aṣàrò gbogbo ẹjọ́ yẹn ẹ̀hẹ̀ but àwa ṣà máa try best wa à gbé èyí tí ó make sense à gbé wá fún yin. tó ti yé yín ẹ jẹ́ ká play láti láti twenty minutes ká gbọ́ nǹkan tí Mr. Lori irọ́ aka ajitẹ́ńtọ̀ ọ̀sán èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ mo ṣáà ti play evidence fún yẹn ẹ bá ní mú evidence pé àṣetòtọ́ ẹni yẹn tún dárúkọ ní kinní kan àlàó ẹ ṣáà gbórúkọ ẹni tó dárúkọ ẹni yẹn ẹni tó dárúkọ èèyàn ni nà èèyàn yẹn náà wà lamẹ́ríkà so tó bá dẹ̀ fẹ́ tú èmi fún defamation of character tó bá tó bẹ̀ mọ̀ bọ̀ lamẹ́ríkà àlìfúlání mo challenge ye. gbọn pálí ẹ kó mọ bọ lamẹríkà tó o bá lè wọ amẹríkà because a gbọ́ pé ti jí ten thousand o ti jí rolex o dẹ̀ ti sá lọ o ti sá lọ o ti sá lọ nàìjíríà wo ṣe dúró lamẹríkà kan mú ẹ kó dúró kó jẹ́ gbọtán kí ìwọ náà wọ ẹ̀wọ̀n kó mọ bó ṣe ń rí lára o wá jí ten thousand dollar tán o jí rolex ton, o wá sálé lọ o wá sá lọ Nigeria, o ò lè lọ nàìjíríà o ò lè wá samẹríkà mọ́ ayé ti ó ti ta pa nonsense comfortability mò ń bọ̀ ẹ máa gbọ́ o. ẹ̀dùgbẹ́ ẹ bá ń ṣí ẹ̀ ẹ bá ṣí ẹ̀ jàre o ẹ bá ẹ bá ṣí ẹ̀ dọ́dọ̀ yín ẹ bá ṣí ẹ̀ dọ́dọ̀. lẹ́ ń béèrè lẹ́ẹ̀fì dáhàlẹ̀ yìí I ń béèrè lẹ́ẹ̀fì dákórúkọ rò wá o Ìlọrin mi sí jàǹbá ọ̀rọ̀ mhm. yẹn padà sí ọ lẹ́nu. ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti twenty three.

òun ni fídíò ẹ̀ ló ń play fídíò bọ̀bọ̀ àṣà yorùbá òun ni òun analyse mo fẹ́ kẹ́yìn èèyàn tẹ́ ń tẹ̀lé bọ̀bọ̀ àṣà yorùbá yẹn and mo ń pè ìwọ náà bọ̀bọ̀ àṣà yorùbá tv tó bá ń gbọ́ mi mi mọ̀ bóyá ìwọ gangan tó ní page yẹn ni ó wà nínú fídíò yìí o but i believe pé ìwọ ni tó bá lè jẹ́ ìwọ kọ whosoever tó ń ṣe fídíò fún ẹ tó ń post láre i don't think pé ẹni yẹn jẹ́ oníṣẹ̀ṣe honestly i think pé àṣà yorùbá tv ó kàn fẹ́ fi ìṣẹ̀ṣe trend ni ó fẹ́ fi ìṣẹ̀ṣe make owó ṣùgbọ́n nǹkan tẹ́mi kàn máa sọ ni wípé Elédùmarè àtàwọn gbarúmọlẹ̀ ó máa san fún oníkálùkù gẹ́gẹ́ bí èròǹgbà ẹ̀ ní ọ̀rọ̀ ìṣẹ̀ṣe dé yìí tó bá jẹ́ pé o wá sórí orí social media láti wá make owó ni tó wá pretend pretend pé oníṣẹ̀ṣe ni ẹ ó kó ẹ̀kọ́ lọ́hùn because òun sọ fún àlìfùlání ò sọ nínú rédíò ẹ lórí tv ẹ lórí what um, facebook ẹ tí Alifulany analyze pé ẹ àwọn tó ní ẹ má tó ní ẹ má jọ ṣé ẹ̀bẹ̀ tí ìyá Tani Olohun bẹ̀ i'm asking you that question ṣé ẹ̀bẹ̀ tí ìyá Tani Olohun bẹ̀ ṣé ó kéré sí ẹ̀bẹ̀ gbogbo ayé ni káṣẹ wá ní gbogbo ayé ò bẹ̀bẹ̀ fún Tani Olohun gbogbo wa yarí èmi mi ò bẹ̀bẹ̀ àdẹ̀ ní bẹ̀bẹ̀ ojú dẹ̀ máa tì í nígbẹ̀yìn ni but okay on pariwo bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ ìyá ta ni ọlọ́run bẹ̀bẹ̀ anti ta ni ọlọ́run bẹ̀bẹ̀ àwọn pípù yóò gbọ́ o ṣé ìwọ àṣà yorùbá tv ìjọba ò ní tiẹ̀ ṣe jẹ́ ìwọ ló máa bẹ̀bẹ̀ fún ta ni ọlọ́run tó máa fi jẹ́ káwọn fúlàní kan gbọ́ ṣé ìwọ ló máa bẹ̀bẹ̀ fún ta ni ọlọ́run tó máa jẹ́ káwọn alákatakítí kí wọ́n gbọ́ torí òun sọ̀rọ̀ sí pé kinní kinní kan kinní kan ó rò pé ẹ̀bẹ̀ tó wá bẹ̀ lórí lórí kinní òun ló jẹ́ kí wọ́n tiẹ̀ wá fún ní bẹ́ẹ̀lì tí ò make sense tó padà fún ṣé o rò pé bóyá ẹ̀bẹ̀ yẹn ni. in fact let me stop there for you because torí tiẹ̀ kọ́ mo ṣe wá síta lọ́sàn-án. ọjọ́ àgbẹ̀dì náà bá ń kẹ́rẹ́. kó mú mọ́gàjí kan wá kó mú èèyàn tó nílé wá nílọrin rọ́rọ̀ ìdí mo tún sọ yìí nísìnyí àwọn kan ni ẹ ṣùgbọ́n tó yẹ kó má sọ̀rọ̀ sí tẹ́lẹ̀ nìyẹn sóore ni wọ́n ṣe oore náà ni wọ́n sì ṣe o. oore ìranu wo orí ẹ̀rọ àmì wo ló ṣe. ẹ jẹ́ àjọ farabalẹ̀ gbọ́ fídíò yìí. ẹ̀yin olólùfẹ́ wa ìròyìn kàn mí lára pé wọ́n ti ní kí wọ́n gba béèlì ìta lọ lóhùn. àkíyè ẹ̀yin Ìlọrin àti gbogbo ẹ̀yin tí ẹ ṣe okùnfà sága. kò ń ṣèyẹ ni mo tiẹ̀ fẹ́ kẹ́ gbọ́ ibi tó ti sọ pé mèsù jàǹbá mo fẹ́ sọ fún yín pé mèsù jàǹbá gidi. tá a gbà wọlé náà rẹ̀ ó wà mo kí àfáà wa àgbà ṣe Abubakar Dawud Alfulani alamasala. ni.

because statement tó make lásán ẹ ti mọ̀ pé kò ń ṣoníṣẹ̀ṣe pé ṣé téèyàn ò bá ní kinní kan kìnìún kan á lóun fẹ́ bẹ́ṣù jẹ́ ó mìíràn you are demonizing if you call yourself oníṣẹ̀ṣe and you claim that you are oníṣẹ̀ṣe then you should know the meaning of èṣù you should know that èṣù is not bí àwọn tó demonize ẹ̀ fún wa ṣe pé you should know that Èṣù is one of the the best irúnmọlẹ̀ tá a ní is one of the most important irúnmọlẹ̀ tá a ní ní torí pé a pè èṣù tì torí pé àwọn pípù yìí wọ́n wá gba wọ́n mú èṣù wa wọ́n wá wọ́n wá replace ẹ̀ pẹ̀lú satan wọ́n wá wọ́n wá wọ́n wá bà orúkọ èṣù jẹ́ torí pé satan tiwọn àbí ṣàìtàn tiwọn ó jẹ́yàn burúkú òun ló kó wa sí bá ṣe wà dèní òun dẹ̀ ló máa continue jẹ́ kílẹ̀ yorùbá kílẹ̀ kílẹ̀ yorùbá kó sì continue kó máa rí báyìí tí ó bá ń ṣe wípé àwọn bàbá wa kan tó sì wà nínú ìṣẹ̀ṣe ni àti ọlá wípé àwọn kọ̀ọ̀kan tó ti ń padà sínú ìṣẹ̀ṣe bóyá ilẹ̀ Yorùbá kò bá ti parun bóyá kò bá tiẹ̀ ti worse because àwọn people yìí that is their plan wọ́n fẹ́ wá take over everything kí wọ́n dominate kí wọ́n sọ ilẹ̀ Yorùbá di ilẹ̀ tiwọn kàn gba gbogbo ẹ̀ that is the agenda of that their ẹ̀sìn wèrè tó gbé wá nítorí ẹ̀ lọ ṣe ó ti kọ́kọ́ wá study nǹkan tó ń jẹ́ èṣù ó ti wá study ẹni tí èṣù jẹ́ wọ́n rí i pé èṣù is one of the most powerful irúnmọlẹ̀ ta ní tó lè help wa tó lè save wa tí ò lè jẹ́ ká pa àwọn ajogun kó ká wa wọ́n ti rí wọ́n wá mú orúkọ yẹn wọ́n wá demonize ẹ̀ fún wa ìwọ tó wá péré ní àṣà yorùbá tv tó péré tó sọ pé ìwọ gan ọmọ oníṣẹ̀ṣe nẹdìwé tó ṣe ń pọtìrà rẹ ìwọ gan ò mọ nǹkan tí èṣù ń jẹ́ so tí bá sọ fún ẹ pé o kì í ṣe oníṣẹ̀ṣe then i am hundred percent right anyway let me let me let me go to thirty nine torí mi ò fẹ́ fi bẹ́ẹ̀ pẹ́ lori títí lórí ètò yìí ẹ̀hẹ́ mo wa lori thirty nine báyìí. that is not democracy imam shikina uh, yusuf. <laughs> ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ mr lórí irọ́ o ají ají ten thousand dollars lamẹ́ríkà mr lórí irọ́ ají rolex. evangelist J. A. Emmanuel. orí pé Tani Olohun bẹ́ẹ̀ ta ẹ̀ fa fa fa fa fa Tani Olohun ó ẹ máa gbọ́ o ẹsẹ̀ máa gbọ́. Hmm, if you like block ẹ̀sìn àlàáfíà indeed ẹ ò ní ẹ̀mí ìdáríjì rárá àti rárá evangelist evangelist ha evangelist everybody in the doctor ṣe ń pe evangelist mi ò bú o because òyìnbó kì í ṣe èdè ẹ̀ ṣe understand so bí irú èmi ń sìn mo ti wà ń bíbá yóò tó jọ́ mẹ́ta mi ò dẹ̀ wà mí rẹ́dì láti change accent mi sí accent wọn bì She understand tí n bá ń bá àwọn ará bí sọ̀rọ̀ màá try as much as possible màá change ohun mi sí accent mi sí akọ́ba lè gbọ́ nǹkan tí mò ń sọ ni kò ń ṣe for anything Ti èyí ti bá dẹ̀ rí pé ó gbọ́ nǹkan tí mò ń sọ mi ní láti jẹ́ tí bá sọ̀rọ̀ gan àwọn fúnra wọn lọ́mọ abẹ́ ah, are you are you from Africa kìlíkọ are you from Nigeria kìlíkọ ti mọ̀ but mo fe mú kọ̀kọ̀ jáde fún yín nínú man yìí mi mọ bí tó ti gba doctorate degree wọn o but mo wá rí kódà pé nínú blogging doctorate degree in blogging lọ́gbà ẹ máa wo ẹ máa gbọ́ o. a bá yọ ìyẹn kúrò tó bẹ̀rẹ̀ kí ni ó fún wa evangelist ló gborúkọ ara rẹ̀ evangelist J.A. E. Emmanuel tá a bá yọ yìí tó bẹ̀rẹ̀ rẹ̀ yẹn tá a bá yọ kúrò kí ni ó fún wa a fún wa ní evangelist. ṣe ti gbọ́ ẹ ti rí ẹ ti gbọ́ odindi doctor. ó pèrè ẹ̀ ní dókítà kì í ṣe dókítà alábẹ́rẹ́ ò fẹ́yìntẹ́ understand ẹni tó lóun jẹ́ òun ní doctorate degree èmi tí ẹ mọ school tó ń fún wọn bóyá ní Saudi Saudi Arabia bóyá ibẹ̀ ló ti fún máa ní doctorate degree ó ní èèyàn kan wá sórí iṣu ẹ̀ èèyàn yẹn wá ń sọ fún un pé ẹ̀sìn yìí ẹ̀sìn àlàáfíà ní tòótọ́ ẹ dẹ̀ fi ìjà fọ́lọ́njà ẹ lè fi ìjà fọ́lọ́njà èmi gan àìsí pé ẹ̀sìn àlàáfíà ni indeed ṣóyẹ yín so ó wá ń dárúkọ ẹni yẹn so ẹni yẹn before orúkọ ẹ orúkọ ẹni yẹn jẹ́ evangelist kìíní kan ó wá ní ṣẹ́rí nǹkan tó ṣe yìí the only mission tó ní ni pé ó fẹ́ bà ifá jẹ́ torí pé ó fẹ́ bà ifá ó fẹ́ bà á jẹ́ òun ló ṣe ṣe nǹkan tó ṣe yìí o so ó wá sọ pé ẹ. Eh, tó bá yọ í kúrò nínú evangelist lẹ́nu títí ẹ̀ lọ́wọ́ pé ní evangelist but I don't care that is his own accent ṣe understand <laughs> ó ní evangelist tí wọ́n bá yọ í kúrò nínú evangelist pé kí ló kù ó ní ó kù evangelist can you see how manipulative how propagandist these people are now àwọn gullible followers ẹ̀. Eh, tẹ́mi believe wípé àwọn míì wà tó wà educated nínú wọn tí wọ́n ní he nínú English language tó mọ nǹkan tó ń jẹ́ spelling wọ́n lè spell evangelist sílẹ̀ kọ́ mọ bó ṣe rí àwọn náà dẹ̀ ń sọ ó dẹ̀ ń support ọ̀hún ọ̀dẹ̀ lè sọ fún pé ah ṣèyí ìkìwà onírọ́ alí oníjẹ dr blogger alifulani aka ají aago ten ta ají aago rolex àti ají ten thousand naira lamẹ́ríkà ṣèyí ìkìwà ẹ mọ̀ wípé evangelist kò kì í ṣe tá a bá yọ í kúrò ń bẹ̀ ayé wọn ò lè sọ fún bẹ́ẹ̀ wọ́n dẹ̀ tún ń hèlì ẹ̀ kẹ́ máa wo mo sọ tí bá ń sọ fún yín wípé when it comes to religion ẹ ṣe ṣe ń rí prove ń sìn I always say pé when it comes to religion ẹ̀sìn tẹ́lẹ̀ àwọn ẹ̀sìn wèrè ẹ̀sìn alákatakítí yìí tó bá ti come to no matter how intelligent they are ọpọlọ wọn máa switch they will not be able to reason anymore gbogbo ẹni tó ń tẹ réèdì lórí ètò yìí láṣẹ fáláṣẹ ìṣù ọ̀dàrà báyé yín ṣe máa máa réèdì nìyẹn gbogbo ẹni tó ń tẹ réèdì lórí ètò mi gbogbo nílé ayé yín ẹ̀ tún fi ọwọ́ yín ṣe nǹkan rẹ mọ́ láṣẹ fáláṣẹ lódùmarè àdàbí tó bá jẹ́ pé mo wá sórí iṣọ́ àlìfùlà á ní bó ṣe ń ṣe mo wá tẹ red red tí mi ò bá ti wá sí orí iṣọ́ àlìfùlání wá tẹ red red gbogbo ẹnikẹ́ni tó bá tẹ red red lórí iṣọ́ mi ò ní fi ọwọ́ ẹ̀ ṣe nǹkan re mọ́sẹ̀ láṣẹ ìṣù ọ̀dàrà láṣẹ àwọn tẹ́lẹ́dùmarè gbélé ayé lé lọ́wọ́ tó bá bí ìyá yín dẹ tún tẹ red èpèlẹ tẹ́ ẹ fẹ́ gbà yẹ tẹ́ ẹ fẹ́ gbọ́ òótọ́ yẹ ẹ ẹ wò a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní tí n bá wá sórí iṣọ́ àlìfùlání èmi ò kì í tẹ red red. Ma listen si ṣú ẹ̀ màá dẹ̀ wá sórí péèjì mi màá wá analyse tí wọ́n ba ti gbọ́ show mi lo lọ sórí péèjì títí ẹ kó lọ analyse nǹkan ti mo sọ eru ẹrú àlà ẹnikẹ́ni tí wọ́n bí nínú ènìyàn àbí tí wọ́n fi ọ̀bẹ gbé jáde nínú ènìyàn tó o bá wá sórí ṣó mi tó bá wá tẹ rẹ́ẹ̀dì láṣẹ àwọn tó ní ilé ayé láṣẹ ifá láṣẹ ọ̀rúnmìlà gbogbo ilé ayé máa máa réèdì ni ò ní fi ọwọ́ tó o fi tẹ réèdì yẹn ò ní fi gbé ò ní fi gbé nǹkan ṣe mọ́ láṣẹ ifá láṣẹ Elédùmarè mo mọ̀ pé ò ní wá sórí social media láti wá sọ fún wa pé ayé ẹ ti bàjẹ́ ṣùgbọ́n ayé ẹ máa bàjẹ́ ni ó ti rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ló ṣe máa rí pẹ̀ títọ́ bá balẹ̀ kò tún ní padà sẹ́nu mọ́ bó ṣe máa rí fún ẹnìyẹn àdàbí tó bá jẹ́ pé mo wá sórí iṣọ́ àlìfùlání mo wá tẹ réèdì lókù tí mi bá fi lè wá sórí ṣó àlìfùlání wá tẹrẹdì bó ṣe máa rí fún wa àti gbogbo ran dìrò ẹnìyẹn gbogbo wọn tó ń tẹrẹdì rẹ ṣẹlẹ ya wèrè ni ẹ mọ̀ pé torí wèrè ti lé torí wèrè ti ta la ṣe ní wèrè ti lé ẹ̀sìn wèrè tẹ́ ń ṣe yàwá ti ṣe rí inú mùsùlùmí ló bí èmi sí jàgídíjàgan ibẹ̀ ló bí mi sí gbogbo àwọn fámìlì mi pátápátá inú ibẹ̀ ló bí wa sí àtúnṣe tá a tún kọ̀ǹtínú pẹ̀lú ẹ̀sìn kìrìyó so gbogbo wèrè òṣì tẹ́ ń ṣe yìí kò kò kò jọ mí lójú ṣó ti ẹ̀yin ẹ̀yin wèrè yìí ẹ máa gbọ́ o. àníyẹ mo dẹ̀ ló gbóyè wá yìí o ó lè ní jọ́ọ̀jì o ráyé ẹ̀ lóde báyìí wọ́n dẹ̀ wá fìrẹ̀ ẹsẹ̀ sí wọ́n á fìrẹ̀ ẹsẹ̀ sí. ó wá pé ó wá ó wá sọ wípé tó bá yọ ẹ í kúrò nínú evangelist ó ní pé evangelist ni jọ irú school wo ló lọ ṣé ní Ìlọrin yẹn náà ló ti lọ sí school. Ali Fulani. o mọ bó ṣe ń spell evangelist ẹjọ ẹ bá ń spell evangelist fún máa ní ají aago ají ten thousand naira ten thousand dollars yìí ẹ bá ń spell evangelist kẹ wá rọra yọ í ni ní ẹ̀yìn evangelist káwọ bóyá evangelist ló kù bọ̀ torí pé o fẹ́ bà orúkọ ifa je o fẹ́ bà ṣe which is tó ti jẹ́ ìṣe yín ìṣe yín ni pé kẹ́ máa bà ifá jẹ́ mo ti sọ fún yín pé ẹ lè tà tẹ́ ẹ̀ bá dárúkọ ìṣẹ̀ṣe àbí tẹ́ ẹ̀ bá pè ìṣẹ̀ṣe kò sí bẹ́ẹ̀ ṣe lè fẹ́ tà ìtorí ẹ̀ ni ẹ sì máa dárúkọ ẹ máa tẹ rẹ́ẹ̀dì lọ ayé yín máa rẹ́ẹ̀dì ni ẹ fọwọ́ yín gbé nǹkan re sí ṣe mọ́ láyé yín gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ rẹ́ẹ̀dì pátá gbogbo ẹ̀yin fámílì àlìfùlání gbogbo ẹ̀yin fúlàní ìlọrin ẹ̀yin ẹ̀yin fúlàní ìlọrin ẹ̀yin ẹrú àlà ayé yín máa máa rẹ́ẹ̀dì lọ ni bẹ́ẹ̀ ṣe ń tẹ̀yẹ bẹ́ẹ̀ ni gbogbo ìgbésí ayé yín ṣe máa rẹ́ẹ̀dì ṣẹ́rí ṣẹ́rí pé ní last time tán pín palliative fún yín ẹ̀yin ará Ìlọrin odindi agboolé kan one bag of rice ló wá pín fún yín ojú òtì yín ojú òtì yín àwọn àwọn wèrè tẹ́ ń tẹ̀lé gọ̀ǹgọ̀sù lọ́nà àwọn ṣéwù wèrè tẹ́ ń tẹ̀lé kiri wọ́n rí owó ṣe ẹjọ́ wọ́n rí owó gbé Tani Olohun lọ sí court wọ́n wá fún odindi agboolé yín ní one bag of rice gbogbo yín wá ń jubilate ẹ wá ń yọ ẹ wá ń yọ ẹ wá ń yọ ẹ wá ń yọ ẹ wá ń yọ ẹ rí pé ayé yín ti ta pa ọ ayé yín ti ta pa ọ wọ́n parọ́ fún ìyá ìyá ìyá oníkùránì wọn tuntun tí wọ́n ní báwọn máa ṣe gbogbo ilé ayé fún ààrí ọlọ ráìsì ṣọ́ọ̀bù oníráìsì la rí àti ìrí ilé alájà àti ìrí mọ́tò àti ìrí gbogbo promises tó ṣe fún ibẹ̀ náà làwọn kan ti jáde pé àwọn táwọn ti ń rùn pa nínú ẹ̀sìn yín látijọ́ yìí o àwọn táwọn ti ń rùn pa táwọn ti ń ṣèṣì kiri nínú ẹ̀sìn yìí ẹ̀rí táwọn ro ìyá oníkùránì tó dé ẹ lẹ sọ pé ẹ máa ṣe gbáfun lẹ máa ṣàwo fún àwọn olòṣì wo bó ṣe ń tẹ rẹ́ẹ̀dì rẹ̀ láyé yín máa rẹ́ẹ̀dì pa ni ẹ máa gbọ́jà rẹ̀ ẹ̀yẹ èèyàn gidi. ìwọ ni kò ráyè ẹ lóde àlìfùlání wọ ayé ẹ lóde ó péré ní dókítọ̀ ó lóun lọ boya bóyá mi ì tí ì mọ̀ arabic school ló lọ because tí ò bá ń arabic school ló lọ ò ní sọ wípé evangelist tó bá yọ í kúrò lẹ́yìn evangelist ni the rest èèyàn jẹ́ evangelist ó wá ní pé tó bá ti yọ í kúrò ní evangelist pe evangelist ló kọ̀ torí pé o fẹ́ ba orúkọ ifá ifa o ifá ò dẹ̀ lè bàjẹ́ torí ẹ̀ gbogbo yín pátápátá ẹ lójú tì ẹ dẹ̀ ní ọpọlọ because tó bá jẹ́ pé ẹ ní ọpọlọ ni gbogbo àwọn wèrè tó ń tẹ̀lé yín lẹ́yìn mò ń sọ o àwọn tó ń ṣe ṣéwù ṣéwù ṣèyíkì ṣèyíkì anàkúnmù ńlá ìwèrè tó ń ṣe kiri tẹ̀lé yín lẹ́yìn wọn ò ní ọpọlọ àti ọdún nàmínà tó ti ń káwọn bàbá ńlá kú bàbá yín ti ń gbàdúrà tó ti ń gbàdúrà pé kọ́lọ́ ń paná ẹ̀dẹ́bọrẹ́ ẹjọ́ iná adébọrẹ́ wò ṣé iná yẹn ń jò sí ni àbò ń kú sí i torí ní mo rántí ayé ìgbà yẹn àwọn ojú bíi ten years old lọ tá bá ń rìn kiri tá bá ń rìn ní street tó bá ń ṣe gbogbo nonsense program wọn tó máa ta tent tó máa máa pariwo tó ọlọ́mọ pálá adébọ̀rẹ́ ọlọ́mọ pálá adébọ̀rẹ́ títí di ìsìn tí mo ti wà that is about how many decades iná adébọ̀rẹ́ wá ń jò sí ẹ wá dúró àwọn èèyàn tó ń kúrò nínú ẹ̀sìn wèrè yín tí wọ́n ń bọ̀ wá sínú ìṣẹ̀ṣe iná adébórè iná adébórè ò wá parẹ́ ẹ̀sìn ìsìláàmù yín ló máa parẹ́ nílẹ̀ yorùbá bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ torí ìsìláàmù ò ń ṣe fún ilẹ̀ yorùbá tẹ́ ẹ̀ bá ti lè polówó ọjà yín láì dárúkọ ìṣẹ̀ṣe tẹ́ ẹ̀ bá ti lè ṣe polówó ìsìláàmù yín láì dárúkọ ìṣẹ̀ṣe ẹ̀sìn ìsìláàmù yín ló máa parẹ́ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ẹ ó máa parẹ́ ni ó máa parun nílẹ̀ yorùbá ẹ free láti ṣẹ̀sìn yín kò sẹ́nibọ̀dì tó mú yín dání ẹ lè ráwọn oníṣẹ̀ṣe kọ́ sọ fún yín pé kẹ́ má ṣẹ̀sìn wọ́n tún máa respect yín ni ẹ fẹ́ ṣe ẹ fẹ́ ṣe jímọ̀ ẹ mú gbogbo àdúgbò ẹ blọ́ọ̀kì ẹ ẹ tẹ́ gbogbo wèrè sí ẹnu ọ̀nà ẹlẹ́ ń kírun àwọn èèyàn nílé kọjá wọn ò dẹ̀ tún dààmú yín wọ́n tún fi yín lẹ̀ bẹ́ẹ̀ kò dẹ̀ tún tẹ́ yín lọ́rùn ẹ wá ní pé ọlọ́run máa pa ní alẹ́bọ rẹ iná iná kùránì yẹn lọ́lọ́run máa pa rẹ ṣètìrí báwọn èèyàn ṣe ń jáde ojú òtì yín àwọn èèyàn ń jáde lọ́tún lọ́sìn wọ́n ń jó kùránì wèrè yín tẹ́ ń gbé kiri ẹ̀ tí ì rí kankan ṣe bẹ́ẹ̀ lẹ́ mú Tani Olohun ni Tani Olohun twenty máa jáde Tani Olohun two thousand máa jáde ẹ̀yin wèrè tó jẹ́ wípé bẹ́ẹ̀ ṣe ń tẹ rẹ́ẹ̀dì rẹ́ẹ̀dì yẹn báyìí ayé yín máa rẹ́ẹ̀dì pa ni tọmọtọmọ lẹ máa fi ọwọ́ yẹn lẹ́ẹ̀ ní fi ṣe nǹkan re ẹ máa tẹ́rẹ̀ ìdìyẹ lọ ẹ̀yin wèrè. hànàlá ara ń tà ń sọrí o ara nǹkan tà ń sọrí o tẹ̀lé bá ẹ̀rọ ìwà ń pàtàkì àwọn kristian ìwọ evangelist sọ̀rọ̀ ayé ẹ̀ lóde báyìí subhanallah ah! ó lóun ṣe dáhùn èèyàn lé èèyàn ránran báyìí. ìyá aláyin aláyin ló déyàn ránran tí wọ fúnra rẹ̀ dẹ̀ wà lára ẹni tó dá tó jẹ́ ránran Ọlọ́run ti wà ò déyàn ránran ṣó ti yẹ Allah Allah ló máa ń dá èèyàn ránran ìtorí ẹ̀ la ṣe máa ń sọ fún àwọn tí wọ́n understand wípé Allah is not Olódùmarè gbogbo ìwà wèrè tó kún ara wọn ìwà Allah nǹkan tí Allah ní kó máa ṣe òun ni wọ́n ń ṣe olódùmarè tí wà ò dẹ̀ instruct anybody kó máa ṣe wèrè irú wèrè tí gbogbo wọn ń ṣe yìí olódùmarè kan ló instruct wọn bẹ́ẹ̀ Allah àti Muhammadu wọn òun ló ní pé kó máa ṣe gẹ́gẹ́ bí ìwé wèrè tó gbé fún wọn tí wọ́n ń gbé kiri inú ìwé ló ti o kò sí kankan tó fámìlì Muhammadu nù wọn kò sí kankan tó fámìlì Allah nù wọn o ilẹ̀ Mẹ́kà là ń là o ilẹ̀ Mẹ́kà ni Muhammadu wà o àtọmọ́ Allah àtọmọ́ Muhammadu o àwọn irúnmọlẹ̀ tiwa tó jẹ́ ilẹ̀ yorùbá elédùnmarè fún wa ó pọ̀ dáadáa o kò ṣe adam and ifo irọ́ ló gbé wá fún yín irọ́ irọ́ ni wọ́n gbé wá fún yín tó wá parọ́ fún yín pé adam and eve àwa ti wá sílùú òyìnbó a ti rí gbogbo àṣírí wọn irọ́ ni àtọ̀tún àtòsì kò sí nǹkan tó ń jẹ́ adam and eve àbú ni gbogbo ẹ̀ wọ́n fi wá kó gbogbo yín lẹ́rù ọpọlọ ni kí everybody wake up kẹ wake up kẹ má jẹ́ kó gbé yín láńdíkàbù mọ́ ọjà wọn ò tà mọ́ ìtorí ẹ̀ ní gbogbo wọn ṣe ń sunkún torí ẹ̀ lọ ṣe mú Tani Olohun wọ́n rí i pé Tani Olohun tú àṣírí àwọn ìtorí ẹ̀ lọ ṣe mú ọkàn fi òkúta gidi wọ́n fi kẹ́wọ́ ni ọjà ti wọ́n ń tà ò tà mọ́ oríṣiríṣi àṣírí wọn ló ń tú lójoojúmọ́ wo obìnrin tó jáde tó ní pé ó ní kọ́ni kóun lọ mú sixty five cows wa. Okay, takate wá ni irọ́ ni obìnrin yẹn ẹ ṣáà gbọ́ ilé tí mo play ibi tó ti jí ten thousand tó tún jí aago rolex olójú kòkòrò olè ọpẹra wọn ní ustaasi àbí ṣéwù àbí ṣèyíkì ni aláyé ò ní ẹ mọ jí aago. ọlọ́run aṣáánú ẹ̀. ìwọ gangan ló ní ìdí àánú. fídíò tí analyze nìyẹn. ẹ ẹ ẹ ẹ máa gbọ́ o wọ́n láwọn fẹ́ lọ bail conditions. bail conditions. mo tẹ́ mi yàn. dákẹ́nu ẹ ṣé n ó mú wá yẹn ṣe tó pọ̀ ni àbí kí ni ìdájọ́ ẹ̀. ali ali kí ló porúkọ ẹ ali jẹun o torí ẹrú ni gbogbo yín ali lórúkọ yín ti bẹ̀rẹ̀ eh, ali yusiro ali kinní kan orúkọ wèrè tó ń jẹ oní oní yúùtù you will join Tani Olohun àbí kí ló pè é oní ìwọ náà ìwọ náà wàá join Tani Olohun láìpẹ́ yìí now jẹ́ ki wa educate yẹ mi ò mọ òfé ní ìfẹ́ dá gbogbo yín lò èèyàn kọ̀ọ̀kan tí bá lè download máa dá sórí èmi níbi tí mo wa yìí on bi ìyá àlìfùlání da kó wá síbí ìyáláyà ẹ̀ ọ̀n bí da toró ti jí aago ṣóyí ẹ níbí ìbàyí tí mo wà yìí àlìfùlání ti jí aago ó jí aago ó dẹ̀ tún jí ten thousand dollars kò understand àlìfùlání ti jí aago ó dẹ̀ jí ten thousand dollars ó dẹ̀ sá lọ ṣòye ẹ so wọn bí ìyá ẹ̀dá kó wá sí bíbá so báwo ló ṣe fẹ́ mú èmi to ba fe tẹ bá fẹ́ mú mi ẹ wá láti nàìjíríà kẹ wá mú mi ọ kẹrán kẹrán representative yín ní amẹ́ríkà ẹ kẹ wá mú mi ẹ wá mọ̀ wípé amẹ́ríkà àti nàìjíríà kò ń ṣe kankan náà ẹ̀yin fúnra yín lè máa ẹni tó wá mú òun ló máa ló máa ló máa wọ ẹ̀wọ̀n atlas ẹ wá kẹ wá mú mi ẹ rò pé nàìjíríà tó jẹ́ wípé ẹ jẹ́ káwọn èèyàn lè sòótọ́ ọ̀rọ̀ táwọn èèyàn lẹ́nu láti sòótọ́ ọ̀rọ̀ ẹ rò pé òun ni bíbá yìí ni bíbá yìí ò ń ṣe nàìjíríà amẹ́ríkà ló ń pe bí amẹ́ríkà tó bá pe ọlọ́pàá within five minutes ọlọ́pàá ti kàn ẹ́ lára ìtorí ẹ̀ ní ìgbà tí àlì fúlàní jí ten thousand dollars ọlọ́pàá lọ́pẹ̀ ibi tó ti dúró tó ti tó ti sáré pèèyàn ògbọ́n kan tí fídíò yẹn sọ ó ní ó ti pèèyàn méjì pé kán sáré wá gbé òun kóun bá lè lọ máa sá lọ torí ó ti jí ten thousand àwọn méjì tó pè tó dé àwọn ọlọ́pàá ti dé ṣó ti yé ẹ kò ń ṣe àwọn ọlọ́pàá nàìjíríà tó ti fi bíráìbù ba ayé wọn jẹ́ tí wọ́n lọ kìdínápù tí wọ́n lọ kìdínápù ẹni ẹlẹ́ni torí awíta ìwí lọ́ọ̀yà wèrè tí àlìfùlání gbé wá sí bíbá ẹ̀ ó ní pé kìdínápù pé àwọn tó sọ wípé wọ́n kìdínápù ta ni ọlọ́run pé àwọn náà ń rúfin ni kán lè wá gbé wọn irọ́ ló pa lọ́ọ̀yà ó nítorí pé kidnap it always come with ransom yes ṣe rí ransom tẹ́yìn fẹ́ gbà lọ́wọ́ Tani òun ni wípé kó lè sọ fún yín pé òun ò ṣe ìṣẹ̀ṣe mọ́ pé Islam lòun fẹ́ ṣe ransom nìyẹn ransom tẹ́ ẹ gbà lọ́wọ́ ìyá oníkùránì wèrè yín tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ fún níyà oníkùránì ìyá olóṣù tó di ìyá oníkùránì ransom wípé kó ṣàkọ ìṣẹ̀ṣe sílẹ̀ kó ní pé òun ti di ìsìlámù ẹ òun ni ransom tẹ ẹ gbà fún pé ẹ kidnap ẹ òun dẹ̀ ni gbogbo yín ṣe ń lọ bá Tani Olohun níbi tẹ́ ẹ fi sí ilẹ̀ wá ń ọ̀fà ẹ̀ ẹ̀yin ayé tẹ́ bá mọ nǹkan tí wọ́n ọ̀fà Tani Olohun àwọn wèrè yìí tẹ́ ẹ bá mọ nǹkan tí gbogbo wọn ọ̀fà Tani Olohun pé kí Tani Olohun ṣàsọ wípé òun ti gba ìsìlámù wọ́n ní pé títa ni ọlọ́run sọ pé òun ti gba ìsìlámù pé òun ò ṣẹjọ́ mọ́ òun ti sọ́ọ̀rì o pé tó bá fi lè sọ bẹ́ẹ̀ àwọn á fún ní gbogbo ayé báyìí ẹ̀yin wèrè ránsọ̀mù ti yín nìyẹn torí ẹ̀sìn wèrè yín ni kò dẹ̀ ní dúró nílẹ̀ yorùbá irọ́ lẹ pa ẹ̀yin wèrè olórí ẹ má wọ̀rì ẹ má gbọ́ bọ̀dọ̀ lè o bọ̀dá jí ten thousand ten thousand dollar àbí àwọn gbọ̀rọ̀ mi dẹlẹ́rù. ṣètìrí ó ṣe mistake ni o ó ṣe mistake ó dẹ̀ máa ma ṣe mistake lọ ni tó o bá ní pé orí ta ni ọlọ́run ni o fẹ́ jókòó sí tó bá sọ pé orí ọ̀rọ̀ ta ni ọlọ́run ló fẹ́ kú sí wàá máa ṣìṣe ni gbogbo nǹkan tó bá ń ṣe láì wàá máa ṣìṣe ni tó bá sọ pé orí ọlọ́run ta ni ọlọ́run ló fẹ́ jókòó torí pé ìwọ kọ́ ni òkúta gidi òkúta dídí títa ni olóhùn tó play fídíò tí bàbá tèdè play ìwọ kọ́ ṣùgbọ́n torí pé ẹ fẹ́ fi òkúta gidi ẹ fẹ́ fi ja ìjà ìsìláàmù yín kò sẹ́ni tó mọ anybody tó ń jẹ́ òkúta gidi rí òkúta gidi olórí pẹrẹsẹ ẹ ti rí fídíò tí mo play níjọ́ tí òwe tí òwe oṣù ká ẹ̀ tó máa ń wé ẹ̀rí bórí ẹ̀ ṣe rí pẹrẹsẹ òkúta gidi ò ní nothing ṣe rí ìyá oníkùránì tí wọ́n ń lò ń sí tó jẹ́ star wọn ó ti lówó ju òkúta gidi lọ báyìí but wọn ò mind torí pé tó bá ti jẹ́ ìsìlámù wọn yẹn they can go at they can go any length òkúta gidi ó ó ó pọ̀ ju èkúté ṣọ́ọ̀ṣì lọ òkúta gidi ó pọ̀ ju èkúté ṣọ́ọ̀ṣì lọ kò lówó very poor person tẹ́ bá rí ẹ ti máa rí but torí pé àwọn àwọn extremist yìí àwọn islamic extremist yìí wọ́n fẹ́ fi òkúta gidi wọ́n fẹ́ fi jà wọ́n fẹ́ fi kéèsì òkúta gidi wọ́n fẹ́ fi pata ni ọlọ́run lẹ́nu mọ́ pé kó yé sòótọ́ mọ́ torí gbogbo àṣírí wọn ni ta ni ọlọ́run tún torí pé ọjà wọn ò tà mọ́ wọn ò ráwọn èèyàn gbà mọ́ ẹ mọ̀ pé téèyàn bá ń tajà tó tó ń tajà òkùnkùn tó ń ṣe fún àwọn àna ìtọ́ ráwọn èèyàn gbà mọ́ instead of kí wọ́n lọ kí wọ́n lọ sí school ta to bá jẹ́ pé school lẹ fẹ́ lọ ẹ lọ school kẹ lọ jẹ́ professional kì í ṣe pé ẹ wá máa rí ẹ wá lọ sí school wèrè torí pé ẹ fẹ́ di blogger ẹ rí evangelist ẹni tó bá ti yọ ikú lẹ́yìn evangelist ó ti di evangelist àbí school wèrè kọ́ lẹ lọ yẹ àbí waste of money kọ́ lẹ lọ tẹ́lẹ̀ gba doctorate degree tẹ̀yọ ikuru abẹ́yìn èèyàn abẹ́mi ni mi ò mọ mi ò mọ english mọ́ ni ẹ bá ń spread evangelist kẹ bá ń yọ yí ẹ̀yìn ẹ̀kọ́ mbẹ ṣé evangelist ló kù tí wèrè yìí tó tó tó ń propagate rubbish ẹ máa gbọ́ lọ o. kọ́lọ́n kó ṣàánú wa. ó wá ó wá ó wá ó wá sọ wípé gbọ̀rọ̀ mi dẹlẹ́rù so gbọ̀rọ̀ mi dẹlẹ́rù yẹn ló fẹ́ pè ń sìn tó jẹ́ lọ́ọ̀yà tó fẹ́ pè àṣìṣe ti bẹ̀rẹ̀ sí wàá dẹ̀ ṣàṣìṣe pani lórí ọ̀rọ̀ ta ni ọlọ́run wàá máa ṣàṣìṣe ni wàá máa ṣàṣìṣe àfi tó bá jẹ́ wípé àdàbí wọ́n ní àdàbí ó jà ju èpè lọ àlìfùlání doctor blogger àlìfùlání because wọn bí ìyá ẹ̀dá kó máa jáde two times a day kó wá ṣe blogging lórí Facebook àbẹ́bí fẹ́ pa ó fẹ́ àbẹ́bí fẹ́ pa ìyá láyà ẹ̀ ọ̀bí ẹ̀dá kó má bọ́ síta kó o wá lọ fẹ́ blọ́ọ̀gì lẹ́ẹ̀mejì lójúmọ́ ò tí ì tó bẹ́ẹ̀ blọ́ọ̀gì yẹn dẹ̀ máa wọ one hour plus ni wàá dẹ̀ máa ṣìṣe ni lórí ọ̀rọ̀ Tani Olohun wàá máa ṣìṣe ni àdàbí tó bá jẹ́ wípé fídíò ẹni Tani Olohun gbé jáde tẹ́ fi gbé lókù àdàbí tó bá jẹ́ pé ìwọ ló ń jẹ́ òkúta gidi ṣùgbọ́n tó bá ti ń ṣe ìwọ lójú òkúta gidi àti ìwọ àti gbogbo ẹ̀yin pátápátá tẹ́ dúró lórí kéèsì Tani Olohun yìí láṣẹ ifá láṣẹ àwọn tó ní ilé ayé àṣìṣe máa máa bá yín ni tẹ́lẹ̀ ya wèrè ẹ tí mọ̀ kankan. bisimilayi rahman rahim. bẹ́ẹ̀ni wèrè bíi tí mi láì nọ́nsẹ̀nsì wo ló sọ. alẹ́ pé mo fẹ́ pe Àbújá. ẹ̀hẹ́n ó fẹ́ pe charge and bail lọ́ọ̀yà ẹ̀. islam máa ṣe dé máa ṣe ẹ̀sìn tẹ́ ẹ̀kan lè rọ́bìṣì. abẹ́rẹ́ pé islam kọ́ ọ̀rọ̀ pé ẹ̀kan lè rọ́bìṣì ẹ̀ nìyí alhamdulilayi gbogbo nǹkan lọ́lọ́run fún islam. gbogbo nǹkan ni allah fún yín àmọ́ gbogbo nǹkan ni allah fún yín gbogbo nǹkan tálà wá fún yín yẹn fẹ́ fi jà kẹ́ fi gbalẹ̀ onílẹ̀ ni ẹ fẹ́ fi subdue àwọn èèyàn ni kò dẹ̀ ní work tó bá jẹ́ pé ó máa work ni láti ọdún yìí láti ọdún yìí kó tó bírú àwa báyìí lẹ ti ń ba ìṣẹ̀ṣe jẹ́ ẹ̀ kò tiẹ̀ yẹ ká gbọ́ nǹkan tó ń jẹ́ ìṣẹ̀ṣe mọ́ but because of wípé kò lè work kò sírú agbára tẹ́ ẹ níṣẹ́ kò sírú ipò tẹ́ ẹ níṣẹ́ olódùmarè ju gbogbo yín lọ àwọn ìgbárùmọ̀lẹ̀ ju gbogbo yín lọ kò sírú ipò kò sírú agbára tẹ́ ẹ lè lẹ́ni kò sírú ìwé tẹ́ ẹ lè lẹ́ẹ̀ka torí pé àwọn oníṣẹ̀ṣe ò kí ń flaunt wọ́n sọ fún yín pé àwọn oníṣẹ̀ṣe ò wà educated wọ́n sọ fún yín pé àwọn ò lọ sí school ẹ̀yin lẹ máa ń ṣe carry me because ẹ need láti ṣe carry me kẹ́ bá lè polówó ọjà tẹ́ ń tà àwọn oníṣẹ̀ṣe ò ń ṣe carry me ọmọ á jáde ẹ ẹ dókítà làwa kìíní kan làwa kìíní kan làwa ọ̀ráyè rọ́bìṣì yẹn gbogbo rọ́bìṣì tẹ̀ ń ṣe yẹn ọ̀ráyè. ẹ wúdọ ẹ má bínú sá gbogbo nǹkan lọ fún Islam. àmọ́. Ọlọ́run fún wa ní àwọn ọ̀mọ̀wé. Ọlọ́run kọ Ọlọ́run kọ ẹ máa sọ pé Allah Allah ló fún yín pé kẹ́ fi máa jagun kẹ́ máa fi gbalẹ̀ onílẹ̀ Allah ló fún yín pé kẹ́ máa fi jagun kẹ́ ṣe máa jọni kò ń ṣe Ọlọ́run Ọlọ́run ti wọ ò kì ṣe Allah ṣó ti yẹ yín so kẹ máa là á kẹyẹ kẹyẹ dorí àwọn èèyàn rú anla ni kẹ máa dárúkọ because you can't go to Saudi Arabia ọ̀bíyà yín da mo tún tún sọ gbogbo ẹ̀yin ẹrú anla pátápátá wọn ọ̀bíyà yín da kẹ lọ sí Saudi Arabia kẹ lọ sọ pé Ọlọ́run kẹ sọ fún wọn pé Ọlọ́run ni anla wọn máa sọ fún yín pé no anla is anla simple. Ọlọ́run fún wa ní agbára Ọlọ́run fún Islam ẹ̀ gbà fọlọ́run nìyí ọlọ́run fún islam gan ju gbogbo gbogbo ìdẹ́yìn rò yẹn lọ ẹ̀wọ́ ẹ̀ ti pọ̀ tó ẹ lọ kóra yín kẹ́ ẹ di gaza. wo àwọn òní láti pọ̀ mr ọ̀gá mr ají ten thousand dollars lamẹ́ríkà mr ají rolex lamẹ́ríkà ọ̀nbí sórí àwọn òní láti pọ̀ ògbọ́n kan tí ògbọ́n òwe àwọn àgbà ni wọ́n ní kí kéré labẹ́ ń kéré kì í ṣeun mímì fádìyẹ sórí bí atarodo ṣe kéré yẹ atarodo ó ti ẹ̀tọ́ atarodo wa lamẹ́ríkà ń bí mi ò mọ̀ bóyá bó ṣe rí nìyẹn ní ní Europe ẹ̀yà ara Europe atarodo amẹ́ríkà yìí ó tajú atarodo nàìjíríà lọ hàn bí ìyá ẹ̀dá kó lo atarodo márùn-ún fún tòmátò tó pọ̀ lamẹ́ríkà bí méjì bí mẹ́ta la máa ń jù síbẹ̀ so ẹ bá a pọ̀ àwọn ò nídìí láti pọ̀ it is not how, how, how, how many you guys are and we don't need to be, be, be that many like you guys we just need few tí wọ́n bá ń ṣàwọn bàbá wo lójú àánú tí wọ́n ń ṣàánú ilé ayé yín mi ìmọ̀ kan tó ń ṣàánú nínú ilé ayé yín you don't àwọn ò ní láti pọ̀ kí la fẹ́ fi pípọ̀ ṣe ẹ kàn pọ̀pọ̀ ìjà lásán ẹ wo bí gbogbo ilé ayé àwọn àwọn tó ń tẹ̀lé yẹn ẹ wo bí ilé ayé wọn ṣe rí ráhùnráhùn ṣẹ́yìn rí ẹ̀yìn ti rí tọ́gbẹ́ àwọn oníṣẹ̀ṣe wá sórí social media tó wá ń tọrọ owó fún wọn ṣẹ́ ti rí tọ́gbọ́n oníṣẹ̀ṣe wá sórí social media tí wọ́n wá toro wo owó e kidney e ẹ bàjẹ́ wọ́n fẹ́ tan kídìnì àbí eléyìí ọ̀rọ̀ ń jẹjẹ o ẹ bá wa dáwó fún ṣẹ́rí ẹ jọ̀ọ́ e sẹ́ndì mi ní fídíò ẹyọ kan tó jẹ́ pé oníṣẹ̀ṣe ni tí wọ́n toro wo owó fún social media ẹ̀yin ẹlẹ́sìn àjòjì wèrè yìí náà ni àwọn fámìlì yìí náà lọ́ máa ń gbé jáde wá sórí social media tó máa wá ń tọrọ owó ṣe ti rí ẹni ẹni oníṣẹ̀ṣe ẹjọ́ ẹni tó bá rí fídíò yẹn ẹ bá mi ẹ sẹ́ǹdẹ̀ sórí DM mi tí wọ́n gbé síta tó wá ní ẹ kídìní ẹ bàjẹ́ o ẹ kò kíní kan ẹ kò lóúnjẹ jẹ o ẹ ojú ń dùn o ẹ orí ń fọ o ẹ̀dọ̀ ń dùn o ẹ bá wa dáwó fún o ṣe ti rí ẹ lè rí ṣùgbọ́n àwọn tó ń tẹ̀lé yín gọ̀ọ́gọ̀ọ́gọ̀ yẹn ẹ gba owó Peter ẹ wá fi pay fún Paul ẹ gba one million lọ́wọ́ àwọn kan ẹ wá fáwọn kan ní fifty thousand ẹ̀yin náà ẹ bá kó yòókù sàpò ẹ̀yin wèrè orí yín ti bàjẹ́. àtàwọn oníṣẹ̀ṣe inú yín ẹ lọ kóra yín papọ̀ wàláhì ẹ lè dìfìtì. àwa àti àwa àti kìrìsìtẹ́nì à ń ṣe kan náà ẹ̀yin àti kìrìsìtẹ́nì ni ìyálé ati ìtorí Itori lẹ ṣe máa rí Abraham tẹ máa Ibrahim ṣó ti yé yín torí ẹ̀ lẹ ṣe máa rí Joseph tẹ máa rí Yusufu ẹ rí pé ó ìtorí ẹ̀ lẹ ṣe máa rí ìṣímẹ́ẹ̀lì lẹ máa rí ismaila ṣe ti rí pé ọkọ àti ìyálé àtìyàwó sọ́rí ìyálé àtìyàwó ni àti islam àti christian ẹ ẹ lè rí ìtumọ̀ ọ̀rúnmìlà nínú ìwé yín kò sí ń bẹ̀ ẹ ẹ lè rí ìtumọ̀ òòṣà ńlá nínú ìwé yín kò sí ìtumọ̀ ògún nínú ìwé yín kò sí ìtumọ̀ ṣàngó nínú ìwé yín ṣó ti yé yín ẹ̀hẹ́ àwa àti kìrìsìtẹ́nì àwọn òun ṣe kankan náà oníṣẹ̀ṣe dá dúró ni adẹ̀ tó fún yín in fact a jù yín lọ kì í ṣe by number it is not by number kì í ṣe by gidigba ẹni tó bá mú kọ́kọ́rọ́ dání ni ṣó ti yé yín ṣó ti yí ẹ àlìjí ten thousand àlìjí rólẹ́ẹ̀sì ṣó ti yí ẹ báyẹn so kò síbẹ̀ ṣe pọ̀ tó àmọ́ pé ẹ pọ̀ àmọ́ because ẹ ti brainwash àwọn èèyàn lọ jìnnàjìnnà ọpọlọ wọn ò ṣiṣẹ́ mọ́ ṣùgbọ́n àwa tá a kéré kíkéré tá a kéré yẹn àá fi hàn yín pé ìṣẹ̀ṣe òun làgbà nonsense concordability ẹ lè defeat Islam. Ah. ṣé yìí tó ti ń defeat ṣé Islam tí wọ́n ti ń defeat àbẹ̀wò ní twenty years ago jẹ́ kí n sọ yìí tó yẹ pé mo ti gbọ́njú dáadáa tí mo ti dáadé tí mo tí mo ti tó yẹ pé tí bá fẹ́ bímọ at that time mo lè bímọ mo lè má rì mo ti mo ti gbọ́njú twenty years ago yes at twenty years ago èmi ò kí ń ṣe mi kì í ṣe minor mọ́ mo ti di adult mo lè bí mo ti bá fẹ́ bí mo mo marry legally twenty years ago a mọ̀ bí islam ṣe rí o a mọ̀ bí ìṣẹ̀ṣe ṣe rí o gbogbo àwọn babaláwo tí wọ́n ń bọ̀ ta nísìn tí wọ́n ní ifá lẹ́yìn orúkọ wọn most of them wọn ò lè fi ifá tó bá tiẹ̀ jẹ́ ifá gan wọ́n máa rọra yọ ai kúrò ńbẹ̀ ni ó máa di fa bóyá ẹni tó bá ń jẹ́ ifá ṣòótọ́ sí ó máa yọ i kúrò ńbẹ á wá di fá ṣòótọ́ ẹni tó bá ń jẹ́ ifá gbèmí ó máa yọ i kúrò ńbẹ á di fá gbèmí because of intimidation ẹ̀yin ẹ̀sìn wèrè ẹ̀yin ẹ̀sìn àjòjì yìí àmọ́ nǹkan tí ẹ fi ojú àwọn ọmọ onífá àwọn ọmọ oníṣẹ̀ṣe àmọ́ nǹkan tẹ́ ẹ fojú wọn rí ní school àmọ́ nǹkan tẹ́ ẹ fojú wọn rí ní gbòòrò twenty years ago ó yẹ wá compare sí ìsìn ṣé Ati defeat Islam àbá Ati defeat àti defeat yín ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀kan tí accept reality yín ni torí pé bẹ́ẹ̀ ṣe pọ̀ yẹ òun ló deceive yín àìmọye àwọn Islam tí ó yẹ pé wọ́n ń ṣe ìṣẹ̀ṣe lábẹ́lẹ̀ ẹ ṣáà video fídíò mo gbé sórí sórí page mi yẹn tí bàbá yẹn ní pé bàbá yẹn ní ko òun ní more than forty forty àfà fọ́ńtì àfà including àwọn tó wà ní Ìlọrin tó ti tẹ fá lọ́dọ̀ òun babaláwo ni ẹ lọ́wọ́ péjì mi ẹ máa rí mo ṣe post ẹ bóyá lánàá or there about fọ́ńtì àfà tó ti tẹ fá àìmọye yín lẹ́ ń sásá bẹ́ẹ̀ ṣe ṣe tẹ kàn ń fi Islam wèrè yìí tẹ fi ń bojú ṣé ìwé tí àwọn babaláwo tí wọ́n fi ń kojú yín sìn tí wọ́n fi tí wọ́n fi ń dá padà fún yín anyhow anyhow tẹ bá ṣe ń gbé wá ṣé twenty years ago ṣáwọn babaláwo lè ṣe wọn lè ṣe kì í dẹ̀ ṣe wípé wọn ò ní agbára because wọ́n ń dúró de instruction ifá ni ifá máa sọ fún wọn pé kò tí ì tásìkò ifá máa sọ pé kò tí ì tásìkò ṣé ìgbà tásìkò tó ń sìn ṣé àwa tájọ tàtijọba yín ṣe ẹ̀sìn wèrè yìí ṣé àwa náà kọ́ la wá ń jáde kúrò nínú ẹ̀sìn ṣé rí ẹjẹ́ sọ kíní kan fún yín torí bàbá kan mo rí babaláwo kan tí wọ́n jáde tí eh, àṣà yorùbá yìí náà ni àṣà yorùbá yìí náà ni tó lọ gbé wọn wá sórí péjì ẹ̀ mo respect Baba yẹn o babaláwo ni wọ́n babaláwo gidi dẹ̀ ni wọ́n ní Ẹ̀gbá ṣó ti yé yín babaláwo gidi ni wọ́n ní Ẹ̀gbá ṣó ti yé yín so nǹkan tí Baba yẹn sọ èmi ò expect pé kí wọ́n sọ less than that because àgbàlagbà ni won. ibi tá dẹ̀ máa ń bá àwọn àgbà nìyẹn ti yé but let me tell you something Ifá gangan fúnra ẹ̀ ti mọ̀ wípé àwọn Baba yìí wọ́n máa fọ́lọ̀ ifá to the letter dì ní bí ifá bá ṣe sọ lọ ṣe máa sọ ṣó ti yẹn ifá wa mú àwa àwa kan tá a wà nínú ẹ̀sìn wèrè yín yẹn lẹ́yìn ìgbà tó ti mú wa lọ experience ẹ̀ tó wá mú wa jáde àwa la wá ń kojú yín sìn ò ní rí babaláwo kan kó máa kojú yín báyìí because ó ti mú àwọn lára láti bẹ̀rẹ̀ bó ṣe rí gbogbo bá ṣe ń ṣe yìí ọwọ́ yín náà láti bá ọwọ́ ẹ̀sìn wèrè yín náà láti bá now ó dàbí pé kẹ wá ti máa parọ́ fọmọ kékeré láti kékeré kẹ ti máa parọ́ fún kó wá dàgbà kó wá realize pé gbogbo nǹkan tẹ̀ ń sọ fóun irọ́ ni ẹ mọ bó ṣe máa bó ṣe máa fi tó bá ti ẹ̀já àwọn ọmọ Amẹ́ríkà bí wọ́n lè yin àwọn pẹ́rẹ́ǹtì wọ́n lè yin bọ̀ honestly pé pé ẹ parọ́ fún àwọn láti kékeré àwọn ti wá gbé irọ́ yẹn sí orí àwọn títí táwọn fi dàgbà wọ́n lè yin pẹ́rẹ́ǹtì wọn bọ̀ bìkọ́ wọn ò láìkì kọ́ máa parọ́ ṣó ti yẹ yín so àwa tá a kúrò nínú ẹ̀sìn wèrè yín yẹn àwa náà ni olódùmarè àtàwọn gbarúmọlẹ̀ àwọn rúmọlẹ̀ ló gbé àwa jáde àwa náà dé la máa fèsì yín torí ọmọ náà là ń rán sí náà so àwa a ti wọnú ẹ̀ ṣé láwọn bàbá yẹn àwọn ò wọnú ẹ̀sìn àjòjì àwọn jókòó ti fa ni hundred percent ọ̀ kúrò nínú fa wọn ọ̀ wọnú ẹ̀sẹ̀jọ́ ọmọ bó ṣe ń rí ayé tí wọn ò bàjẹ́ a lot of people lẹ ti bà ayé wọn jẹ́ pẹ̀lú ẹ̀sìn wèrè ẹ̀sìn àjòjì tó tiẹ̀ ti kú sínú ẹ̀ a lot of people ti kú lórí pé àdá àlà ṣe ànábì mọ́mọ́ abáyín ṣe jésù á ṣe lórúkọ jésù lórúkọ jésù a lot of people ló ti kú ló ti waste life ẹ̀ ẹ wo Mohbad Mohbad tí gbogbo yín pariwo kí déje kí ni tó bá jẹ́ pé oníṣẹ̀ṣe ni pẹ́rẹ́ǹtì Mohbad mo fọwọ́ ẹ̀ sọ̀yà Mohbad ò ní kú Mohbad ò ní kú because wọ́n máa máa dáfá lóòrèkóòrè ni ẹ̀sìn jáde tó ti ní pọ́n ọmọ ológo ni kódà bàbá ẹ̀ lè máa dáfá fún lójoojúmọ́ láti máa mọ mọ́nítọ̀ ẹ̀ bó ṣe ń dáfá fún ló ṣe máa máa rúbọ fún bó ṣe ń dáfá fún ló ṣe máa máa rúbọ fún kò ní lọ kó sọ́wọ́ àwọn tó kó ọwọ́ àwọn tó kó sí ṣùgbọ́n jésù jésù ìyá ànábì mọ́ọ́mọ́ àlà àlà yín tí ò wà effective tí ò wà effective islam ta ti defeat ẹ̀rẹ̀ jù. ẹ̀hẹ́n mo ti dé padà àwọn wèrè flash show mi ẹjọ ẹ máa bá ń tẹ love and like báyé wọn ṣe máa flash yẹ báyé wọn ṣe máa flag bó ṣe flag show yẹ báyé wọn ṣe máa flag nìyẹn yẹ ti ó ti satin ayé yín máa flag ni ẹ lè wá sórí social media tó àkànní ó kàn dùn mí pé ẹ ní wá sọ báyé yín ṣe rí ni ẹ̀yin wèrè mi ní pẹ́ ṣe tán mo kàn fẹ́ kẹ́ gbọ́ nǹkan tí charge àti àlù àlùjí ten k. àmì ọlọ́run o àmì ọlọ́run sà. èmi mọ̀ pé máa flag èmi mọ̀ pé máa flag ẹ̀ èmi ò dẹ̀ ní ẹ flag ẹ̀ ayé ma máa flag ayé yín ma flag ẹ má bá ń tẹ love and like ẹ̀yin te bá tẹ bá wà pẹ̀lú mi Be, flag da ń flag ẹ̀ láyé ìrandíran yín tọmọtọmọ ayé yín se ma flag ẹ dẹ̀ ní fi ọwọ́ yín yẹn tẹ̀ ṣe nǹkan rẹ̀ mọ́ flag yẹn náà ni ó máa ma flag lọ ni ṣe mọ̀ pé nàìjíríà gan lásán ó ti tó fún irú èpè báyìí ibi tó ti máa easy láti jẹ́ jù náà ni nàìjíríà ẹ máa flag ẹ báyìí yín ṣe máa flag nìyẹn. jọ bail condition tí wọ́n fún ta lọ́lọ́run ìyẹn ni mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí torí pé a ti dáwọn kan wọ́n ti wọ́n ń gbó kiri ah, ṣé rubel condition tó yẹ ká fún rèé kódà àwọn kan sọ wípé wọ́n ti kó lọ mú sọtí ṣé Ìlọrin ló yẹ kó lọ mú sọtí ni ẹ̀tọ́ yẹ kó wọrú sẹ́yìn lọ àbí kó wọrú ìlú kan lọ oh, kó lọ mú sọtí ń bẹ̀ abẹ́kẹ́ wá ṣàlàyé fún wa. ó irritate me as a matter of fact ẹ jẹ́ n fa sọ́wọ́ dẹ̀ díẹ̀. nǹkan tó máa gbéyàwó ni pé irú excitement wàhálà wo ló lè dálẹ̀ ṣé tract ẹyọ kan ló fi ṣe incitement yìí ni ṣé ọ̀rọ̀ ẹnu lásán ló fi sọ ni àbó lọ sórí social media tó máa tó máa affect gbogbo àgbáyé. ẹgbẹ́nu sọ́hùn lọ́ọ́yà bẹ́ẹ̀ ṣáàjà ń bèèlì bá ráyè létà ẹ lè wò ó lọ́dọ̀ mr ají ten thousand dollar ẹ ti mọ̀ wọ́n Dr. blogger Alifulani ají ten thousand ajíró lẹ́ẹ̀sì lamẹ́ríkà ayé wọn ti bàjẹ́ ọ̀hún lè wá sí amẹ́ríkà mọ́ tẹ́ ẹ bá ráyè máa fẹnu mi analyze gbogbo nǹkan tí lọ́ọ̀yà yẹn tó sọ now lọ́ọ̀yà charge and bail alákatakítí bí ara e ẹ̀ tó gbé wá sórí program ẹ̀ ẹjọ́ kí lẹ́yìn expect ó wá ń san rándan rándan rándan rándan ẹ àwọn tí wọ́n sọ wípé Tani Olohun pé wọ́n kidnap Tani Olohun ni ẹ wọ́n lè wọ́n lè gbé wọn náà ẹ lọ gbé gbogbo wọn ṣèbí wèrè nìyẹn ẹ lọ gbé gbogbo wọn ẹ lọ gbé gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lórí social media ṣé wọn kidnap Tani Olohun ni àbí ṣé bó ṣe bó ṣe ń múyàn legally ni máa yìí ó sọ wípé in fact tó bá fẹ́ mú èèyàn gan tó bá nídìí pé kó o fọ́ ilé kó fọ́ ilé èèyàn kan láti já sí ilé ẹnìyẹn ò le fọ́ ẹjọ́ kí ni ta ni ọlọ́run ṣe tó fi dọ̀rọ̀ pé ẹ fẹ́ fọ́ lékẹ́ tó lọ gbé èèyàn tó pààyàn gan ẹ fọ́ lékẹ́ tó lọ gbé ká máa sọ pé ta ni ọlọ́run kí ni nǹkan tó but gbogbo ọ̀rọ̀ burúkú tí máa yìí tó sọ máa lọ́ọ̀yà to gbé wáyé tó sọ ó kàn fi ń try láti pa ẹnu àwọn èèyàn mọ́ wọn ò fẹ́ kí àwọn èèyàn sọ̀rọ̀ mọ́ kò dẹ̀ lè work tẹ́ bá pa ẹnu àwọn èèyàn mọ́ ní nàìjíríà ẹ lè pa ẹnu àwọn èèyàn mọ́ all over the world you need to get that into your sense into your brain get that into your medulla oblongata go and get that in there tẹ́ ẹ bá panu èèyàn mọ́ ní nàìjíríà ẹ lè panu wa mọ́ ní outside nàìjíríà nǹkan tẹ́ ẹ ṣe ó wrong ó wà unlawful kò ní any any form of humanity nínú and we will continue to say it because we have the right to say it. Shotiyeyin, so you cannot intimidate people by quoting nonsense law. Ó wá ní kẹ́ eh, in fact àwọn tó tó tó tó ń sọ pé George gan nǹkan tí George ṣe ò dá kinní kan kí ló kò yẹ kẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí George bá ṣe tí ò bá dáa ẹ lọ sí court of appeal fine wọ́n lè lọ sí court of appeal ṣùgbọ́n ìyẹn ò dá citizen dúró láti máa sọ̀rọ̀ láti máa fi ẹ̀hónú ẹ̀hónú àbá ọlọ́ṣẹ́ máa ń sọ láti máa fi hàn pé nǹkan tẹ́ ẹ ṣe o jọ́ọ̀jì àwọn ò faramọ́ o ó dàbí wípé ẹ ti lo power agbára tó wà lọ́wọ́ yẹn ti ṣì í lò that is misuse of power àti wípé a tún gbọ́ pé tẹ̀bílíkì lẹ́yìn náà àmọ́ bóyá rọ́ ni bóyá òótọ́ ni o torí pé ẹ̀yin náà jẹ́ alákatakí tí ó possible pé ìyẹn náà ẹ ti lo conflict of interest lórí ẹ̀ ṣó ti yé yín ṣùgbọ́n èèyàn kan ẹnìkan wà tó wà tó ju gbogbo ayé lọ olódùmarè olódùmarè ni mo ti sọ fún yín last time òun ni òun ládájọ́ tó ju adájọ́ lọ kì í ṣe Allah o because Allah wà effective Allah wà powerless agbára ẹyọ kan báyìí Allah ò ní dèpòdépò pé Muhammad ò wà ní nǹkan tó bá yẹ pé Allah ni ni kò yẹ kí kí wàhálà pọ̀ tó yìí ó yẹ kí Allah ti ṣiṣẹ́ owó ẹ̀ tó ti yé yín but Elédùmarè tó ju gbogbo yín lọ tó ju Allah yín lọ tó ju Muhammad yín lọ òun ni òun ni adájọ́ tó ju gbogbo adájọ́ lọ àwa dá yín lẹ́jọ́ gbogbo yín pátápátá lórí kéèsì Tani Olohun á dá yín lẹ́jọ́ bó ṣe tọ́ bó ṣe yẹ gbogbo ẹ̀yin ten ń jubilate lórí bail condition tí wọ́n fún Tani Olohun nítorí wípé ẹ fi pé ó máa continue gẹ́gẹ́ bí máà ni olè ají ten thousand dollars yìí àlìjí ten thousand àlìjí Rolex watch O tún wá ń béèrè lọ́wọ́ lọ́ọ̀yà yẹn pé tí wọn ò bail condition yẹ ṣé Tani Olohun máa continue láti wà ń ni pé ṣé tí wọn bá rí bail condition yẹn láti fulfill pé for the next one year ṣé next one year yẹn ṣé ta ni Ọlọ́run máa ṣe continue láti wà ń bẹ̀ yẹn lọ́ọ̀yà yẹn náà ní ẹ̀ à ah, tí ò bá rí fọ́dún mẹ́ta yóò wà ń bẹ̀ náà ní fọ́dún mẹ́ta ṣùgbọ́n lódùmarè máa jù yín lọ ojú máa ti gbogbo yín láìpẹ́ láì jìnnà bó ṣe máa rí nìyẹn ẹ̀yin wèrè alákatakítì yìí ọ ti fi ṣe yín pé nǹkan tẹ́ ẹ ní kó má kó má tẹ ẹ ṣe ti yín ẹ ṣe ti yín ẹ má ẹ má pè tí oníṣẹ̀ṣe sí ṣùgbọ́n ọ̀bí yín da torí ọjà wèrè tẹ́ ń ta ò lè tà tẹ́ ẹ bá ti pèsè ṣe tẹ́ ẹ ti dárúkọ ifá eléyìí ọ̀rọ̀ tí ẹ̀bí da kó ṣe nǹkan kan kó má pè ifá eléyìí eléyìí eléyìí lórí irọ́ oní ten oní ten thousand yìí oní ají ten thousand yìí kò tó bẹ́ẹ̀ mi ì tí ì rí program kan tó ṣe tí ò pe ṣẹ̀ṣe tí ò pe fá tí ò pe irúnmọlẹ̀ tí ò pe òrìṣà o ò lè pe Allah ò lè pe Allah ẹ kò dẹ̀ pe Muhammadu ẹ kò dẹ̀ kò dẹ̀ get out dandan ni pé kò pe toníṣẹ̀ṣe mọ ni tẹ́ ẹ̀ bá ti stop gbogbo yín pátá tẹ́ ẹ̀ bá ti stop láti máa polówó ọjà wèrè tẹ́ ẹ wá tà tẹ́lẹ̀ ń ṣẹ̀sìn òṣì tẹ́ ń ṣẹ̀sìn òṣì àwọn tó gbé ẹ̀sìn yẹn wá fún yín country wọn develop lójoojúmọ́ nísìnyìí wọn ò rely lórí prígí méjì tẹ wá ń ṣe every year wọn ò rely lórí ẹ̀ mọ́ because wọ́n ti rí pé àwọn èèyàn ti ń sọjí wọ́n ti rí pé àwọn èèyàn ti ń lajú ní odindi ṣé ìran ni àbí iraki ni ìyẹn nìkan all close down fifty Marks mosques fifty òun ni wọ́n close ẹ̀dẹ̀ ní islam ò tí ì wà defeated tó bá tún fẹ́ wá wà defeated nǹkan mosque fifty òun ni wọ́n close down ní country kan bóyá country kan ni bóyá agbègbè kan ni màá lọ ó wà lórí google ẹ lọ search ẹ màá gbé sórí page mi gbogbo yín máa rí ẹ wá ní pé wọn kò tí ì wà defeated tó bá tún fẹ́ wà defeated nǹkan bó ṣe ń defeated ní ìlú òyìnbó ní àwọn gbogbo other countries yẹn náà àwa náà máa rí defeat nílẹ̀ yorùbá àní kẹ́ má ṣe tiyín ṣẹgbọ́ ẹ ṣe tiyín kẹ́ lọ gé kẹ́ lọ gé jẹ yín kẹ lọ fèsì Allah yín àti Muhammadu yín ẹ má ẹ má dárúkọ òrìṣà ẹ má dárúkọ irúnmọlẹ̀ ẹ má dárúkọ ifá in as much as ẹ bá sì fẹ́ máa dárúkọ ẹ má dárúkọ èṣù tí bá gbọ́ anybody tí bá gbọ́ tẹ́ ẹ sọ̀rọ̀ èṣù anyhow kì í ṣe àwọn àwọn àwọn aláǹgbanú yín o kò ń ṣe àwọn aláǹgbanú yín o àwọn tó popular nu yín bí eléyìí tó jí ten thousand ẹ mọ̀ pé tí ò bá tiẹ̀ fẹ́ popular gan ten thousand dollar tó jí lamẹ́ríkà yìí lásán ó ti mú popular àwọn tó tó jí popular ní ni màmá máa reply tẹ bá dárúkọ èṣù lásán àfi kí má rí fídíò yẹn màá dá yín lóhùn màá fún yín jẹ wòtòwòtò ni ẹ ṣe ti yín ẹ eh, àti ọwọ́ sọ pé ó wà nínú kùrá yín pé làkúlúndí làkúlúndà àbí báwo ló ṣe pé làkúndá àbí làkúlúndí àbí làkúlíkúlí ni mi ìmọ̀ bẹ́ẹ̀ ṣe ń pè ó ní ẹ ṣe ti yín káwa náà ṣe ti wa so kí ló dé tẹ̀lé ṣe ti yín tó jẹ́ pé tẹ̀bá tí ìdárúkọ ẹlẹ́bọ kẹ̀kẹ́ máa pe ẹlẹ́bọ ẹlẹ́bọ ẹlẹ́bọ ara yín ò kí ń balẹ̀ ẹ̀ ní fọ́nà kùrá nìyí ìgbà tó jẹ́ wípé kì í ṣe pé torí nǹkan gidi lẹ ṣe gbé kùránì ọ̀hún jáde torí ìwà torí mission wèrè àjẹ́ndà wèrè yín lẹ fi gbé lẹ fi gbé kùránì ọ̀hún jáde. nonsense ẹ ṣe jàre ẹ̀yin tèmi mo dúpẹ́ èmi ti ṣe mo ti ṣe ti tèmi ilé mo ti ṣe mo ti ṣe táwọn mọ̀lẹ́ ràn mí ẹ bá mi kí ẹ bá mi pín ṣó yìí ẹ jẹ́ kó kan àwọn tó yẹ pé wọ́n ti wà confused àwọn tí ilé ayé wọn tó ti fẹ́ bàjẹ́ lórí ẹ̀sìn wèrè tó àwọn ọmọ the right thing láti ṣe tọkàn fólò fólò fólò fólò tó ń balẹ̀ ayé wọn jẹ́ ẹ wá mú èèyàn kan ẹ wá tẹ bá ti rí èèyàn kan mú báyìí ẹ wo ta ni ọlọ́run ọwọ́ gbogbo wọn lọ ń bá ta ni ọlọ́run lẹ́yìn wọn lọ ń bá ta ni ọlọ́run lẹ́yìn wọn ní pé kí ta ni ọlọ́run kó fi ṣẹ̀ṣe sílẹ̀ kó di Islam àwọn máa ṣe gbá fún àwọn máa ṣọwọ́ fún àwọn máa ṣe kòkó bábà ẹ ya wèrè ni ẹ yà wèrè ni ẹ ṣàfẹ́ gba star yìí ni ẹ ṣàfẹ́ gba star pẹ̀lú ẹ̀sìn wèrè yìí ni kò lè work kò ń by force kò ń by force ẹ fàwọn ẹni ẹlẹ́ni lẹ̀ jẹ́ kó ṣe ìtò wù wọ́n ẹ jẹ́ kó ṣe ìtò wù wọ́n nílùú Kwara yìí àwọn àwọn oníṣẹ̀ṣe ò ní freedom they don't have freedom to practice their religion I keep saying it they don't have freedom of religion ọkàn ọkàn gbé bẹ́ẹ̀ ọkàn ṣáà àbáìdì pẹ̀lú gbogbo nǹkan tó bá ní kọ́ ṣe lọ́mọ ṣáà lè express ara wọn bó ṣe wù wọ́n ẹ dẹ̀ wá ní pé there is freedom of religion freedom of religion náà dà religion tó jẹ́ pé wọ́n import ni religion òkìrìkà religion òkìrìkà tó ń import wá láti ìlú ẹlòmíì tẹwá tẹwá sọ di bàbá rẹ lè wá wá lẹ́nu you cannot defeat Islam Islam wèrè tó ti wà defeated already. I give you ten years to this time you see you worry rí be bí Islam yín bóyá ṣe máa fi wọ́lẹ̀ lórí no kiri ẹ má ẹ má lọ wáṣẹ́ gidi she. ẹ má lọ wáṣẹ́ gidi ṣe ń because by that time you go that way. lè tà who gbogbo àwọn tẹ̀ ń lu rí tẹ̀ ń gbowó lọ́wọ́ yẹn change ọpọlọ wọn máa wake up ẹ ní máa ráwọn owó owó wèrè tẹ̀ ń gbà yẹn ẹ ní máa rí gbà mọ́ ẹ̀sìn imported ẹ̀sìn wèrè àwọn nǹkan tí ò gbádùn lọ́lẹ́ máa ń dọ̀mpù fún yín nǹkan tó bá ti fún yín lọ́fẹ̀ẹ́ kẹ́ mọ̀ pé kò gbádùn àwọn tó wà lọ́hùn yẹn ò ní wá sọ́dọ̀ yín wá fún yín ní nǹkan gidi ẹ jára yín nǹkan tí ò gbádùn tí ò wúlò fún àwọn òun ló máa wá fún yín ọ nǹkan tó jẹ́ wípé tó bá mu wá fún yín tó bá mu wá fún yín ó lè fi géènì millions times million lára yín òun ló máa gbé wá fún yín wọn ò ní gbé nǹkan tó máa ṣe yín láǹfààní bọ lójú ti yín ẹni tí ò bá já rẹ̀ ẹni tí ò bá understand wàá rò pé à ah, wọ́n ti gbé nǹkan gidi wá fún yín ẹ rò pé àwọn òyìnbó tọ́ba rò tọ́ba rò pé ẹ̀sìn wèrè tó gbé wá fún yín máa ṣe yín lóore ẹ rò pé wọ́n máa gbé wá àbọ̀ ti gbé wá ni. ẹ wo èyí tí mo ṣe tó ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ ṣé mo dúpẹ́ thanks for joining me i really appreciate gbogbo gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé pátá ó máa yọrí sí rere lágbára ọlọ́run láṣẹ elédùmarè láṣẹ àwọn tó láyé ẹ ṣé gan mo dúpẹ́ thanks for joining màá tún rí yín jọ mi ó dàbọ̀ ire o.